ألا فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا وصف الله أبا الله أبا تي أتواني مسلمي هنا أبا تي هذا وصف الله أبا يسوى سواني مسلمي تي أني أقول لك سنة mùsùlùmí tí ó ní ìtàkùlẹ́kà ìṣẹ̀sìn ọlọ́wọ́n bá pẹ̀lú ìlànà nàbì sallallahu alaihi wasallam ọlọ́wọ́n bá tí ó ti wá báyìí àdá ọ̀gbọ́n ọlọ́wọ́n bá náà àwa bẹ lọ́wọ́n bá àlékún àgbọ́yé súnà àlékún ìfẹsẹ̀rinlẹ̀ lójú ọ̀nà súnà àbẹ̀lọ́wọ́n kí ó máa ṣe fún wa ajẹ́rìí pé kò sí ẹnì kankan tó tọ́ láti máa jọ́sìn fún àyàtọ̀ ọlọ́run ọba Allah ajẹ́rìí pé ọlọ́run ọba yìí kò tọ́ láti mú orogún pẹ̀lú ẹ̀ nínú ìjọsìn la malakun muqarrabun wala nabiyyun kò tọ́ láti mú àwọn màláìkà kan súnmọ́ ọlọ́run ọba ní orogún fún ọlọ́run ọba nínú ìjọsìn ilé ìtọ́jà ti pé a máa gbé fún wọn ìtọ́jà tó ká máa gbé fún ọlọ́run ọba nìkan ṣoṣo ajẹ́rìí pé bákan náà a sì jẹ́ pé kò tọ́ka mú ìkankan náà òjíṣẹ́ ọlọ́run ọba àwọn ànábì ọlọ́run ọba ní orogún fọlọ́run ọba. bákan náà ni àtúwá jẹ́ pé kò sí kò jẹ́ ọ̀tọ̀ ká mú kankan náà àwọn wòlíì àbí náà àwọn ṣéwù àbí náà àwọn àjẹnú ní orogún pẹ̀lú ọlọ́run ọba. àjẹ́ ìkọlọ́ ọba yìí kan lágbọ̀dọ̀ mọ́ kí gbogbo ìjọsìn wa fún fún ọlọ́run ọba orí ajẹjẹ tí ọlọ́run ọba àti àlàáfíà ọlọ́run ọba àtọ̀rọ̀ àlékún ẹ̀ fún anabi muhammad sallallahu alayhi wa sallam nabi yor rahma anabi tí ọlọ́run ọba àdékẹ́lá fi ṣe ìkẹ́ fún gbogbo àgbáńlá yìí anabi tí ọlọ́run ọba àdékẹ́lá wọn ti wá láti wáyé wá kúrò ní òkùnkùn àìmọ̀kan kúrò ní òkùnkùn ẹbọ kúrò ní òkùnkùn kúfúrú kúrò ní òkùnkùn bídá kúrò ní òkùnkùn ẹ̀ṣẹ̀ nínú ìmọ̀lẹ̀ Islam ilé tí ó mọ̀lẹ̀ gbò. Ànábì sallallahu alaihi wasallam tọ́nà ọba àdìgbẹ́lá tó fi yọ wá kù ní etí bèbè náà ẹni tọ́nà ọba àdìgbẹ́lá láti wá yọ wá kù ní etí bèbè náà lọ sí etí bèbè àjẹ́nà. Àtọ̀rọ̀ àdékè kí ọlọ́run ọba àti oyè àjẹjẹ tọ́nà ọba fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam yìí ẹni tí ọlọ́run ọba àdìgbẹ́lá ti di wàgbá ńlá yìí àti ìyàtà dẹ̀mú àwọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ fún àwọn aráàlú àlẹ́bí náà bẹ̀rẹ̀ látòrí àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam àti àwọn ọmọ ànábì sallallahu alaihi wasallam gbogbo wọn pátá àti gbogbo àwọn aráàlú ànábì tí wọ́n ṣe ẹ̀sìn pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam àti gbogbo àwọn sọ̀hábà ànábì títí di ọjọ́ gbéra tòyánà bákan náà atọrọ fún gbogbo olùsí ẹ̀sìn pẹ̀lú ìlànà ànábì sallallahu alaihi wasallam náà títí di ọjọ́ gbéra tòyánà jama nǹkan tí a fẹ́ yanjú ní àsìkò yìí òun náà ni ìrújú kan tí ìkan nínú àwọn alátejì bal ra'isuhum wa za'imuhum olórí àwọn alátejì ilé ìtọ́jà ti pé a mọ orúkọ rẹ̀ sí muhammadu ali jabata òun náà ni ọ̀gá àwọn alùpùpù òun náà ni ọ̀gá àwọn alátejì nínú ẹ̀sìn ìrújú kan tí ó fọ́n ní àwùjọ tí a wà yìí ó fọ́n ìrújú yìí ní orí rédíò tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni wọ́n láǹfààní àti gbọ́ ìrújú yìí tó kó rédíò rẹ̀ fọ́n ká eré tó yàtọ̀ sí àwọn ìrújú eré tó yẹ kó máa ń fọ́n ká ní àwọn àyèbí tí ó fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn torí pé ẹnu àwọn tó bá lọbẹ̀ àtàwọn tí wọ́n bá gba kétẹ́ẹ̀tì ni wọ́n láǹfààní àti gbọ́ àmọ́ àwọn èèyàn tó pọ̀ náà ni wọ́n gbọ́ torí pé lórí rédíò náà ló ti ṣe àìrújú yẹn náà nìkan tí afẹ́nijú ní àsìkò yìí kí ni ìrújú náà òun náà ni pé ǹjẹ́ obìnrin mùsùlùmí ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ láti lọ síbi wàlímọ̀tò nìka tàbí ká sọ pé wàlímọ̀tò lẹ́ẹ̀sì tàbí ká sọ pé àlẹ́ẹ̀sì ǹjẹ́ obìnrin ní obìnrin mùsùlùmí ní ẹ̀tọ́ láti lọ síbi àpèjẹ ìyàwó kí òun náà kó dáhùn ọmọ ìyá rẹ̀ lóhùn kó dáhùn ìkèké ìyàwó ìkèké sí ìpèjẹ ìyàwó jẹ́ mùsùlùmí obìnrin mùsùlùmí lè lọ òun náà ni ọ̀rọ̀ tí a fẹ́ yanjú eré tí a fa ìsọ tó fi sọ àwọn èèyàn lò lórí rédíò yìí àti ní àwọn àyèdè tó ti ń fi ìbánisọ̀rọ̀ fáwọn èèyàn òun náà ni pé kò tọ́ fún obìnrin mùsùlùmí láti kópa níbi àpèjẹ ìyàwó tọ́kọ̀ bẹ́ẹ̀ mùsùlùmí láti lọ sí ibi àpèjẹ ìyàwó. Ìrẹ́lẹ̀ báyìí láti nǹkan tí a fẹ́ yanjú ní àsìkò yìí. Kí a dẹ̀dẹ̀ náà bá ọba àmọ́ wípé kí ó fún wa ní ọ̀rọ̀ yìí, kó fún wa yanjú. Ó dẹ̀ fún gbogbo àwọn tí ó máa gbọ́ kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ náà. Ó jẹ́ kí wọ́n lè gbọ́ eléyìí tí ó bá ẹ̀sìn ọlọ́run bá mú bẹ́ẹ̀ ó jẹ́ ká lè gbàgbọ́ ní èrí tó bá súnà nàbí sallallahu alaihi wasallam mu lórí mas'ala tí a fẹ́ yẹjú yìí. náà ya ikhwan gbogbo gbàgbígbà tí àwọn èèyàn bá ti ń tan ìríjú ká láwùjọ tá a wà gbogbo àgbégbà tí àwọn èèyàn bá ti ń tan ìríjú ká òun náà ni ó ṣe ọ̀ràn yẹn fún àwọn tí wọ́n ń pèpè sí ojú ọ̀nà súnà tí wọ́n sì nímọ̀ a gbọ́dọ̀ máa yanjú gbogbo ìrújú tí àwọn onírúurú bá ń tàkà nípa Islam ọ̀gáyà ọ̀tàlẹ̀ láti subhanahu wa ta'ala ní abẹ́ ìjòwú fún ọlọ́run ọba ọba Allah àti ní abẹ́ ìjòwú fún ẹ̀sìn ọlọ́run ọba Islam a gbọ́dọ̀ gbà kí ẹnikẹ́ni kọ́tàkù àlà kọ́tà ètò sí aṣọ àlà Islam a gbọ́dọ̀ gbà kí ẹnikẹ́kẹ́ kọ́ máa polówó kankan ní orúkọ Islam tí ó dẹ̀ sí nínú Islam sọtí ara ti ní àwọn tẹ́tẹ́ tó ń tàn ìrìnjú ká nípa ẹ̀sìn ọlọ́run bá ọ̀ràn yẹn ní fún wa láti dìde láti yanjú nǹkan yìí. ọ̀ràn yẹn yìí tí a bá ti rí àwọn èèyàn kan nínú àwọn mùsùlùmí tí wọ́n dìde láti yanjú ẹ̀ láti ṣàlàyé ẹ̀kọ́ àdúgbò àwọn yòókù wọn ní lẹ́sẹ̀ lọ. àmọ́ tí a bá rí ẹni kẹ̀kẹ́ láti dìde sí ojúṣe yìí láti ṣàlàyé fún àdúgbò ìrújú tí wọ́n tàn ká fún wọn yìí gbogbo àlùmọ̀ pátápátá gbogbo wọn náà ni wọn lẹ́sẹ̀ lé lórí. gbogbo gbàtí bá ti nǹkan yìí bá ti ń ṣẹlẹ̀ kò dáa kí a máa dákẹ́ lé lórí àbí kí a máa wò ó ràn. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn òun náà ni wọ́n lè gbà kànjẹ́ pẹ̀lú ọ̀rọ̀ yìí tí wọ́n kó dodo ni tí wọ́n máa mú lọ bẹ́ẹ̀. àti abáwá dákẹ́ àwọn nǹkan yìí ràn á ti ṣe àbòsí ńláńlá fún dáhàwá yìí iṣẹ́ tí ọlọ́run bá àdékẹ́lá gbé kọ́ wa lọ́rùn àti ṣe àbòsí ńláńlá àjẹ́ iṣẹ́ náà dógóńgó nìyẹn bákan náà àti ṣe àbòsí ńláńlá fún àwọn èèyàn tá a jọ ń gbé láwùjọ látara wípé àjọ wọn kù nínú ìrújú eléyìí tó jẹ́ pé ó wà pẹ̀lú wọn eléyìí tó ń fọ́n sí àárín wọn. eléyìí báyìí sì ni ọbọ̀ sí abẹ́ ìmọ̀ pé àwọn èèyàn sí dáadáa al-amru bil ma'ruf wan nahyu ìpè àwọn èèyàn sí dáadáa àti ìkọ̀ ìbàjẹ́ fáwọn èèyàn lábẹ́ rẹ̀ náà ló gbọ́ sí àti ìgbé ìrújú kúò fún àwọn èèyàn nígbà tí ìrújú bá ń bẹ pẹ̀lú wọn. fẹ́lẹ́ báyìí ọ̀ràn yẹn ni tó jẹ́ sí pé a gbọ́dọ̀ rí àwọn èèyàn kan tí ó dìde láti máa yanjú ojúṣe náà. sọ̀rọ̀ náà ló fà á kí a sì wí pé eré tó dáa jù òun náà ni pé kí a má fojú kéré ìrújú yìí kí á yàn nàná wọ́n fi máa ewu òun náà ló tọ́ láti ṣe nípa àlámàrí ẹ̀sìn tí àfẹ́ sọ̀rọ̀ ń parí. náà àmọ́ síwájú kí a tó máa yàn nàna àwọn ẹ̀rí tó wà lórí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ àti síwájú kí a tó máa fèsì lórí àwọn ìrújú tí ọkùnrin mú wá àwọn ẹ̀rí tó gbára lé láti fi dàrú máwọn èèyàn lójú wípé kò tọ́ fún obìnrin mùsùlùmí láti máa lọ síbi àpèjẹ ìyàwó ká máa yanjú àwọn nǹkan yẹn. a kọ́kọ́ ṣe ìsíwájú nàṣíhà a fẹ́ ti nàṣíhà síwájú eré tí ó túmọ̀ sí ìmọ̀ràn àti wáàsí pàápàá jùlọ fún ọkùnrin yìí èlé tó jẹ́ sí pé ó ń sọ àwọn èèyàn lóyún tó jẹ́ sí pé ó ń sọ nǹkan tí ò sí inú ẹ̀sìn yìí a ní láti ṣe àwọn nasiha síwájú fún un ní ìtàdáyarí bákan náà fún gbogbo olùgbàgbọ̀ngbọ̀n mú láti bá wọn sọ̀rọ̀ náà ọba a ní láti ṣe nasiha síwájú kí gbogbo wa tí à ń gbàgbọ̀ngbọ̀n mú láti bá wọn sọ̀rọ̀ náà ọba ajẹni tó payọ̀ náà ọba dáadáa kájọ ní tọ́já sí pé ká tó gbé nǹkan jáde fáwọn èèyàn tí ọlọ́run ọba àdékẹ́lá wí báyìí ànábì sallallahu alaihi wasallam wí báyìí ọlọ́run ọba àdékẹ́lá fẹ́ báyìí ànábì sallallahu alaihi wasallam fẹ́ báyìí kí a ṣe ìwádìí tó kúnná dáadáa lórí nǹkan tá a fẹ́ gbé jáde fáwọn èèyàn ká ọlọ́run ọba lórí nǹkan fẹ́ máa sọ kíkọ́ ọlọ́run ọba àdékẹ́lá sọ ànábì sallallahu ọba ọba wọ́n máa jáde pé àkókò nípa ọlọ́run ọba nǹkan tí kò sí mà ní orí ẹ̀rí tọ́lọ́run ọba àdìkẹ́lá sọ bẹ́ẹ̀ so a gbọ́dọ̀ sọ́ra fún ilé ìgbàgbà so lọ́pàá ló fi jáde pé gbogbo tí yóò bá wí pátá kó ṣe ìwádìí dáadáa síwájú kó tó wí ọjọ́ ẹni tí ó bẹ̀rù ọlọ́run ọba nítorí pé gbogbo tá a bá wí tí àwọn èèyàn sì gbọ́ tí wọ́n ń lò kí nǹkan yọ̀ọ̀bá bá òṣùwọ̀n tí o bá bá ìtọ́lọ́ ọba àdìkẹ́lá fẹ́ àti tánẹ́bí sọ́lọ́lá ọ̀sán fẹ́ mu táwọn yẹn lọ mú bẹ́ẹ̀ nítorí pé wọ́n ní ìfọkànbalẹ̀ sí wa wípé àwọn nípa ń tàn sọ ẹ̀mí wọn balẹ̀ pé tó ti tàn sọ yé wa táwọn wa bẹ̀rẹ̀ sí mu bẹ́ẹ̀ tábẹ̀rẹ̀ sí máa lò ó. irú ẹni tó bá sọ orú ọ̀rọ̀ yìí yóò jìyà lọ́jọ́ gbèdà kìyàmà níwájú ọlọ́run ọba torí pé ó ti sọ fún àwọn èèyàn nǹkan tí ọlọ́run ọba àdìkẹ́lẹ́ ó ṣe lẹ́tọ̀ fáwọn èèyàn ṣe nǹkan kan tí ọlọ́run bá lè tẹ́lá tí ò ṣe lẹ́tọ̀ fún wọn ni ní tí ò sí lẹ́yìn fọlọ́run bá lè tẹ́lá yóò dá bẹ́ẹ̀ fọlọ́run bá lè tẹ́lá ṣe lẹ́tọ̀ ló ṣe lẹ́tọ̀ fáwọn èèyàn ni. àbókí ọ̀la ṣe léwọ̀ fáwọn èèyàn nǹkan tí ọlọ́run bá lè tẹ́lá tí kò ṣe léwọ̀ fáwọn èèyàn. ìjìyà tí ń bẹ lábẹ́ ilé ìjìyà tí ò kéré ní lọ àti fún gbogbo olùbá àwọn èèyàn sọ̀rọ̀ olùbágbòǹgbò mú láti fi pèsè ojú ọ̀nà náà wà ọ̀dọ̀ ara wọn wá kéde àwọn nǹkan kéde àwọn ọmọ ìmọ̀sí nǹkan lẹ́tọ̀ọ́ tó gbẹ́nikẹ́ni tó bá tó bá pè nǹkan léwọ̀ tọ́lọ́ ọba àdìkẹ́lẹ́ ò pè nǹkan yẹn léwọ̀ àbó pè nǹkan lẹ́tọ̀ọ́ tọ́lọ́ ọba àdìkẹ́lẹ́ ò pè lẹ́tọ̀ọ́ ọ̀rọ̀ ńlá ńlá ti dá yẹn ìwé ẹni bẹ́ẹ̀ ti tẹ̀sírí ọ̀yìn yẹn ó ti mú òfin wá lẹ́yìn ọlọ́run ọba nìyẹn ìjìyà ilé báyìí ni ìjìyà tó lágbára lọ́dọ̀ ọlọ́run ọba nìyẹn àwọn gbàgbọ́ ní ìjìyà tó wà mẹ́bọ̀ ti léwu tó nínú Suratul يقول الله تعالى ولا تقولوا أعوذ بالله من الشيطان الرجيم ولا تقولوا لما تصف ألسنتكم الكذب ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون متاع قليل متاع قليل ولهم عذاب أليم ọlọ́run bá ní kẹlá ń kìlọ̀ fún wa nínú àyà yìí ọlọ́run bá ní kẹlá ń kọ̀ fún gbogbo àwọn ẹlẹ́sìn ọlọ́run bá nínú àyà yìí wípé wàlá taqulu lima tasifu alsinatukumul kadhiba hadha halalun wa hadha haram. ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ máa ṣe nǹkan kan ní ẹ̀tọ́ fún àwọn èèyàn ẹ sì gbọ́dọ̀ máa ṣe nǹkan kan léèwọ̀ fáwọn èèyàn látòrí àwọn ara yín fúnra ara yín láì ṣe pé ẹni ẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ tó fẹsẹ̀ múlẹ̀ nínú alkitab àti nínú sunna ọlọ́run yẹn gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀. láàtò ṣàlìmù ìtumọ̀ ni pé láàtò ṣàlìmù wà láàtò ṣàlìlù mẹ̀ǹkẹ̀ fáwọn ọlọ́run bá ní ẹ má máa ṣe nǹkan léèwọ̀ fáwọn èèyàn ẹ̀dẹ̀ má máa ṣe nǹkan lẹ́tọ̀ọ́ ẹ má máa fi nǹkan ní èèwọ̀ àbí fi nǹkan lẹ́tọ̀ọ́ fáwọn èèyàn látọ̀dọ̀ ara yín. ọlọ́run ọba àdìgbà ń kọ̀ fún wa ní báyìí wípé ká máa sọ wípé ká máa sọ fáwọn èèyàn pé ọlọ́run ọba ó fi nǹkan báyìí léèwọ̀ fún yín ànábì sọ́mọ ọmọ àdìsọ́dà ń fi nǹkan báyìí léèwọ̀ fún yín ọlọ́run ọba àdìgbà ń fi nǹkan báyìí báyìí lẹ́tọ̀ọ́ láti àpò ara yín láì ṣe wípé ẹ ní ẹ̀rí tí ẹ gbára lé nínú àtìkáwà tó súnmọ́. torí pé ìmọ̀ ṣe báyìí ìfìṣẹ́rọ́ ní àlàbọ̀ ìdájà parọ́ mọ́ náà bá ní. torí pé ọlọ́run àti kan sọ pé wàlá taqulu lima tasifu alsinatukum al-kadhiba hadha halalun wa hadha haram litaftaru ala Allahi al-kadhiba. ìmọ̀ sọ wípé ọlọ́run bá ní kíláàsì nǹkan ọlọ́run bá ní Al-Qur'an àti nínú súnà ìdádà parọ́ mọ́ ọlọ́wọ́n ba gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ dádà parọ́ ba ń táwọn èèyàn rọ́ọ̀tẹ̀ ni wọ́n lẹ́yìn ọlọ́run ní mẹ́ta nǹkan ní ọlọ́run ní ìgbádùn fásitì díẹ̀ náà ni subhanallah gbogbo gbádùn tẹ gbogbo gbádùn tó bá wù kéèyàn máa gbádùn ilé ayé yìí ìgbádùn kékeré náà ni ìgbádùn ìgbádùn àsìkò díẹ̀ náà ni kódà bọ́yá sí láti ọba ti bí yàn ṣiṣẹ́ yàn fi kú yàn gbádùn àsìkò mélòó náà lálẹ́ ilé ayé ọjọ́ mélòó náà lálẹ́ ilé ayé gbogbo ẹnikẹ́ni tó bá ronú sí àsìkò táyọ̀ ilé ayé yìí pé ìgbádùn ilé ayé ìgbádùn tó kéré ni ìgbádùn àsìkò díẹ̀ ni ọlọ́ni mẹ́ta ẹ̀ ọlọ́ni mẹ́ta àìkàlẹ̀ ìgbádùn pàdé ẹ̀ náà ni wà lágùn àdágùn àdìyí ọlọ́ni àmọ́lọ́jọ́ gbọdọ̀ kìyàmà lágùn àdágùn àdìyí ìyá ẹlẹ́ta ilé o yóò mọ̀ jẹ́ tiwọn lọ́jọ́ gbọdọ̀ kìyàmà ìyá gbére yóò mọ̀ jẹ́ tiwọn lọ́jọ́ gbọdọ̀ kìyàmà nítorí pé ìpín kankan ní èèwọ̀ ní orúkọ náà ọba àbí ìpín kankan ní ẹ̀tọ́ ní orúkọ náà ọba láti dáadáa pàrọ̀ náà ọba nǹkan báyìí ìdájọ́ ẹ̀ lè gan nínú Islam wọn láwọn àdáwò àlè ìyá ẹlẹ́ta ìlérò yóò máa jẹ́ tiwọn lọ́jọ́ gbéra kìyàmù ìyàtọ̀ jẹ́ pé wọ́n pẹ̀lú ẹ̀kan rìn yóò máa bẹ̀ tí yóò máa bẹ fún wọn lọ́jọ́ gbéra kìyàmù sọdọ́ta báyìí kódà bí wọ́n ti wá ti gbére nínú ìyá yìí gan kódà àti wọ́n sọ pé wọ́n ti gbére nínú ìyá yìí kéèyàn lo ìtẹ́jú kan àbí wákàtí kan àbí jù bẹ́ẹ̀ lọ qalil wa lahum adhabun alim. ṣeré náà ni nàṣíhà tí a kọ́ ní láti tẹ̀síwájú gbogbo àwa tí à ń gbá gbòǹgbò mú láti bá wọn sọ̀rọ̀ pé ká bẹ̀rù ọba ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ bala rasulullah sallallahu alaihi wa sallam bi mọ̀rọ̀ àti anabi wọlé tọ ìkànnì àwọn obìnrin anabi wọlé tọ obìnrin kan. Zaina bintu Jahsh òun náà Nabi sallallahu alaihi wasallam wọlé tọ̀. sọ nítorí pé alimami tí mi di gbà wáyé pé nígbà tí ni aya aya náà ní àyà àyà àjọ àlùmọ̀ sọ́ọ̀tù nù òun náà ní àyà sọ̀kalẹ̀. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا إلى آخر الآية. so a aya ni nígbà yẹn ló sọ̀kalẹ̀ tí a bá dẹ̀ wọ àyà yẹn a rí pé àyà yẹn sọ̀kalẹ̀ ní àsìkò tí aláìsí sọ́nà bá sọ́nà tó fẹ́ Zainab bintu Jahsh tí ó dẹ̀ ń wọlé tọ̀ láì sí iyèméjì ń bẹ̀ láì dẹ̀ sí ìyàpá ń bẹ̀ lọ́dọ̀ àwọn afáwọn ní àtẹ̀fíìr. nítorí àsìkò wọ́n ní báyà Rasulullah sallallahu alaihi wasallam bi imra'atin anábì sọ́nà bá sọ́nà wọlé tọ̀ ìkan nínú àwọn obìnrin tí a ti gbé kọ àjáde tó mẹ́rin Zainab bintu Jahsh. فأرسلني فدعوت رجالا إلى الطعام. النبي صلى الله عليه وسلم fàdáhùn ìjáàlà ipe kí n lọ pe àwọn ìjáàlù wa ìlàtọ̀ àná wá sí ibi oúnjẹ àlejò náà ní pé kí n lọ pe àwọn ìjáàlù wa jẹun. kí ló fà á sí ìfikún fún un tó dáa jù ní tó dáa jù náà ní kọjá lẹ́yìn tí èèyàn bá wọlé tọ̀ ìyàwó yẹn tán àwọn náà ní ọjà kí èèyàn ṣe wàlímà wàlímà yìí àwa lè ṣe fún ọjọ́ kan a lè lè ṣe fún ọjọ́ méjì bákan náà ìgbàláyé wà fún wa láti fi fún ọjọ́ mẹ́ta tí ó náà bá ní kí lábá kára àti agbára ẹgbẹ́ wà kí á pe àwọn ìrẹ́jọ́ alákọ̀ọ́kọ́ tí ti ọjọ́ kejì lọ́ta súnmọ́ ká ti wà nínú fún ọjọ́ mẹ́ta kí àwọn àbá wọn jẹ tí àlàwà ní agbára iṣẹ́ báyìí a lè dìde fún ọjọ́ kan náà ilé báyìí náà kò sí kan tí ó ní láì fi ń bẹ torí pé a rí àwọn àhàdíìsì pọpọ lórí ilé báyìí náà. náà a padà oṣù ìjáàlá àlọ́ ìsọ́lọ́lá ọ̀sán wa kọ́ra mi pé kí n lọ pe àwọn rìjáàlú wa kankan nínú ẹ̀sìn kò máa ti ń sọ rárá ọ̀rọ̀ ẹ̀sìn yìí kò yé sí ó kàn ń da ọ̀rọ̀ nínú àwọn èèyàn lójú ni ó kàn ti tẹ̀lifíìsì ni ó kàn ti tẹ̀lifíìsì àwọn èèyàn ni ó kàn ti tẹ̀lifíìsì fáwọn èèyàn ni ó ń da ọ̀rọ̀ nínú àwọn èèyàn lójú. tó dájú pé gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá ní kó náà di aláàbọ̀ ẹ̀kọ́ àbí ẹni tó jáde pé làákàyè ẹ là káyà méjì dọ́gba ara wọn. pé ń gbà lérò pẹ̀lú kálímà yìí sáwọn arábá bá sọ kálímà yìí kí ni nǹkan kan gbà lérò pẹ̀lú ẹ̀. bákan náà kó tó wọn mọ̀ yìí pé ọ̀rọ̀ ṣẹ̀ríà yìí ń sọ kí ni nǹkan tí ṣẹ̀ríà yìí náà gbà lérò pẹ̀lú ẹ̀. lẹ́yìn méjèèjì yẹn tó nǹkan wà kẹ́yà sí àwọn èèyàn dáadáa. so alimánà lọ́wọ́wí alimánà ṣẹ́rí àti alimánà lẹ́rùkì alimánà lẹ́rùkì. náà mẹ́tẹ̀ẹ̀ta kò sí kẹ̀kẹ́ ഉപദേശിക്കുന്നത് méjì ni àbí ọkùnrin ju obìnrin lọ ni àbí obìnrin kan tiẹ̀ wá pọ̀ ju ọkùnrin lọ ní òǹkà ni tó bá láti jẹ́ sí ọkùnrin àti obìnrin náà jọ pupa ń bẹ̀ nínú tó rọ̀ tó bá fẹ́ ṣe ìsìnkọ́ọ̀bù wọn tó bá fẹ́ sọ̀rọ̀ nípa wọn àbá fẹ́ dájú kọ wọn àbá fẹ́ sọ̀rọ̀ nípa wọn kí ni wọ́n lò tí ó jẹ́ pé yọ pé nǹkan tọkùnrin ni wọ́n lò tí fọkùnrin kàwá lábà lórí obìnrin. sùlẹ́tà báyìí nínú náà rìjáàlù tó báyìí kò túmọ̀ sí pé àwọn ọkùnrin nìkan ní ọgbà lérò kò túmọ̀ sí pé àwọn ọkùnrin nìkan lágbà lérò. ṣẹ́wàá nínú ìṣẹ̀yà tí àwa yìí sọ fáwọn ọkùnrin nìkan lágbà lérò àti ẹni títí lóhọ̀ títí lóhọ̀ láyanjú yìí títí ṣẹ̀yà àkọ́. náà tó bá dákọ̀ ṣẹ̀yà nínú eh, tó bá dákọ̀ rìjáàlù nínú ṣẹ̀yà àti àbáyọ rẹ̀ nínú hadith anabi sallallahu alaihi wasallam ní hadith pọpọ òun náà ni wípé an-nisa'u shaqa'iqu ar-rijal an-nisa'u shaqa'iqu ar-rijal àwọn obìnrin akẹgbẹ́ ni wọ́n jẹ́ irú ọkùnrin ni wọ́n jẹ́ nínú ìdájọ́ ìṣẹ̀yà iṣẹ́ alàbọ̀ ọkùnrin lọ́rùn òun náà ni alàbọ̀ obìnrin náà lọ́rùn àyàfi tí a bá wá rí bí ẹni tó ṣe àwọn obìnrin kú mẹ́lẹ́yàfọ́ tíṣẹ̀rí àbá ti gbé ìtọ́bù wa tó ń darí obìnrin tó ń darí ọkùnrin àwọn obìnrin náà ti kó sínú ẹ̀ atọ́kùnrin àti obìnrin ní sẹ̀rí àǹbáwí. tí a tó wà lè sọ fún bèrè síbẹ̀ àárí dẹ̀lílù ní àárí àyà kọ̀ọ̀ánì ní àbí àdìsí ní tí ó yọ àwọn obìnrin kó bẹ̀ pé nínú ìdájọ́ yìí àwọn obìnrin ò ní ìpínlẹ̀ àwọn ọkùnrin nìkan ló ní ìpínlẹ̀. táwọn bá ti wá rí dẹ̀lílù kankan tó yọ yóò àbí ìsọ̀rọ̀ nípa àwọn ọkùnrin nínú ṣẹ̀ríà àwọn obìnrin náà ti wà ń bẹ̀. tó ilé báyìí o ní àpèjúwe tí ẹ̀ lọ nínú ọ̀tọ̀kàn tí ọlọ́run bá lè jẹ́ ọ̀rọ̀ sọ pé yá ayyuhalladhina amanu yá ayyuhalladhina amanu káàtó ètò ọgbọ́n bẹ̀rẹ̀ jà yá ayyuhalladhina amanu mo gbé yín tẹ́ ìgbàgbọ́ lódodo ìdájúkọ ọ̀rọ̀ tọ́lọ́run bá lè jẹ́ gbogbo àti bàtà bá dẹ̀ ṣe yá ayélujára ìdílé àmàlì gbogbo alájọ yé pé àtọkùnrin àtobìnrin lọ́wọ́ bàdìkẹ́lá ń bá wí tá a bá dẹ̀ wù bí ayà yìí àwọn ọkùnrin lọ́wọ́ bàdìkẹ́lá dájú kọ. ṣé àwọn àtọ́ yìí pé nítorí pọ́nà bàdìkẹ́lá ti lo ṣètọ́ ọkùnrin kò sáwọn obìnrin bẹ̀rẹ̀ tòwárí pé gbogbo ẹnikẹ́ni tí ọ̀rọ̀ ṣẹ̀yí àbáyé yóò jẹ́ pé yóò ti yé mi pé ṣàkíkọ̀ ní obìnrin ẹyọ kan tó jáde rẹ̀ ní ṣàkọ́ ìlú ọkùnrin ṣàkí jáde rẹ̀ ní àṣẹkọ́ náà àwọn obìnrin irú kan náà ni wọ́n jẹ́ pẹ̀lú àwọn ọkùnrin nínú ìdájọ́ sọ̀ríà fún bí àpẹẹrẹ wọ́n ń sàlàyé nípa àyà yá ayyuhalladhina amanu tó kọ̀ náà Al-Qur'an ẹ jẹ́ ká ní yá ayyuhalladhina amanu kutiba alaykumus siyam kutiba alaykumus siyam ọlọ́run bá ní mo ti èyí tí ẹ gbàgbọ́ lódodo kú ti bá àléékùn ẹ wo àléékùn yìí náà kú ń tọ́wọ́ ní báyìí dọ̀míìrù yìí arọ́pò orúkọ yìí ìtọ́ọ̀bù dọ̀míìrù ta ti dojú kọ àwọn ọkùnrin ni tọ́ba yẹn sí àwọn obìnrin la mẹ́sọ̀ á ní àléékùn náà so kú ti bá àléékùn lọ́lọ́run bá lè kẹ́lá sọ àwọn ọkùnrin lọ́wọ́ bá lè kẹ́lá ń bá nínú áyà yìí gbogbo aláṣẹ atọkùnrin àtọbìnrin náà ló kópa ń bẹ kò túmọ̀ sí pé yẹn nígbà tó jẹ́ pé àwọn ọkùnrin nìkan ni bẹ́ẹ̀ náà bá ti kíláàdá sí kọ́sọ́ kò sáwọn obìnrin dáhùn obìnrin gbọ́dọ̀ bá wẹ̀ nínú ẹni tó bá sọ wílé báyìí ó ti jìnnà sẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà ni tó ó ti jìnnà gan tẹfẹ́tẹfẹ́ nìyẹn. so àmọ́ yá ayọ́ ẹlẹ́bí na amọ̀nù àtàwọn nǹkan míì tó tún jọ bẹ́ẹ̀ náà Qur'an eléyìí báyìí àlàwájú ilẹ̀ ìmọ̀ọ́mù lójú lójú pọ̀nà gbogbogbò ni àmọ́ tá a bá fẹ́ sọ specifically tá a bá wọnú hadithi ìjáde ló wà ń bẹ̀rẹ̀ rìjáàlì mo wá fẹ́ mú ẹ̀rí wá fún wa náà sọ̀hán ibi tó lọ́wọ́ bá adéṣe láti lo rìjáàlì màá tún wá mú wá fún wa nínú àdìsá nẹ́bí ibi tí ànábì ti lo rìjáàlì tí ó sì túmọ̀ sí pọ́kùnrin nìkan náà gbà lérò torí pé rìjáàlì yẹn òun náà ni dẹ̀lí bàbá yìí ní pé padà ó àwọn ọkùnrin wá nítorí pé lórí àwọn obìnrin òsì mẹ́. ẹ wá bí léèrè kékeré jẹ́ nítorí àwọn obìnrin tó ké tábàdàkọ ìdí àti ìlú ṣẹ̀ríà àtọkùnrin àti ìrìnà gbàlérò kí ni èyí wà. tí a bá lọ sínú suratul A'raf suratul A'raf àyà forty six àyà ẹlẹ́ẹ̀kẹrin dín ní àádọ́ta àyà forty six. ọlọ́run bá jẹ́ láńsọ̀rọ̀ nípa àwọn ashabul A'raf àwọn èèyàn kan tó jáde pé wọ́n wà ní àárín gbùngbùn iná àtàjẹ́ náà wọ́n wà láàrin méjì iná àtàjẹ́ náà wọn ni wọlá ni wọn ti wá jẹ́nà àwọn náà ní asabu àárọ̀ ọlọ́run balẹ̀ jẹ́ lọ́sọ̀ wọn nínú suratul àárọ̀ ní àyà tí mo dákọ̀ yìí ọlọ́run ní wa baynahuma hijab wa 'ala al-a'rafi rijalun ya'rifuna kullan bisimahum wa nadu ashaba al-jannati an salamun alaykum lam yadkhuluha wa hum yatma'un ọlọ́wọ́ bá nípa sọ pé wàhálà ìnáwó máa fi dáàbò ọlọ́ni yóò máa bẹ láàrin àwọn ọmọ àlìjánná àti àwọn ọmọ iná yóò máa bẹ láàrin iná àtàlìjánná fi dáàbò gàgá kan alihadinu gàgá kan yóò máa bẹ láàrin àwọn méjèèjì. gàgá yìí òun náà ń pè ní sùúrù tọ́lọ́ náà bá nípa sọ pé وضرب بينهم بسور له باب وضرب بينهم بسور له باب باطنه باطنه فيه رحمة وظاهره من قبل من قبله العذاب ọlọ́run bá ní kí lánàá á wà fi odi kan á fi dígàgá á fi dá á fi ṣe ìdígàgá ìpínyà láàrin òkè ìpínyà láàrin àwọn àlùmọ̀nàfẹ́kùn àtàwọn mọ̀mìnì ọ̀dúnrún bàbá yìí náà hùn bìtú ọlọ́run ní á fi tú á fi dígàgá wọn láwù bàbẹ ọlọ́ ní sùúrù yìí gàgá yìí ojú yìí ó nílẹ̀kùn bàtẹ́nuhu fihi rahmatun wa zahiruhu min qibalihi al'adab ọlọ́ ní bá sínú sùúrù yìí inú ẹ̀ ìkẹlẹ́wà bẹ́ẹ̀ rahma lọ́wà bẹ́ẹ̀ ibi tọkọtọwà máa jẹ́ náà nìyẹn wa zahiruhu min qibalihi al'adab àmọ́ ibi ìta ibi tọkọtà àwọn ọmọ náà àtàwọn àlùmọ̀lẹ́kẹ̀tò ìyà ńláńlá lọ́wọ́ bẹ́ẹ̀ so sùúrù yìí òun náà ní hijab náà ní hajj ọlọ́run bá ní wàbàyínáhùmá hijabun ọlọ́run ní yọmọ bẹ̀ láàrin náà àtàjẹ́nà yọmọ bẹ̀ láàrin àwọn ọmọ náà àtàwọn àtàjẹ́nà hijabun gàgá kan odi kan wàhálà àárọ̀fù ọlọ́run ní lórí àárọ̀ àárọ̀fù yìí ó náà ní hijabun yẹn àti hajj yẹn ó náà ní sùúrù tí mo kankan náà yẹn òun náà ọlọ́run bá lè gbani ẹwù bí wáyé rìjáàlù ọlọ́run bá ní àwọn ènìyàn kan wà wà lórí òbí àwọn ẹ̀kẹ́ ní asáàbù àárọ̀ asáàbù àárọ̀ rìjáàlù ọlọ́run bá ní kíláàbù nù ayà yìí tí a wà tí wọ́n ti pé tètè wà lọ́wọ́ ní pé àwọn asáàbù àárọ̀ kù ọkùnrin nìkan ni wọ́n jẹ kò ní sóbìnrin nù wọn. kanda eléyà yìí jìnà sí èròǹgbà ọlọ́run ó jìnà sí nǹkan tọ́lọ́run bá lè kíláàbù náà kù hàn ó sì jìnà sí eh, èròǹgbà ṣẹ̀yà wàhálà àárọ̀ fi jáàlù ọlọ́run ní ọmọ wa wà lórí àárọ̀ rìjáàdù àwọn èèyàn kan rìjáàdù yẹn ó túmọ̀ sí àtọkùnrin àtobìnrin rìjáàdù náà wà ní kíláàmù sí lò nígbà bó ṣe pé rìjáàdù náà lọ́wọ́ nínú àdìsí yìí so látara báyìí tí wọ́n bá lo rìjáàdù ní sẹ̀ríà kò túmọ̀ sọkùnrin nìkan àyàfi tó bá tún rìjáàdù nígbà tí àwọn àrọ́pò ọkùnrin nìkan ni wọ́n jẹ̀ abdullahi ibn umar sọ ó lóun náà àwọn náà làwọn tó jẹ́ pé òṣùwọ̀n tẹ́ẹ̀rí wọn àti òṣùwọ̀n iṣẹ́ àtúnwọ̀n tẹ́ẹ̀bù wọn méjèèjì ṣe kí ni kó dọ́gba ìka òkè kan náà àwọn méjèèjì dèjé kan náà ni wọ́n ní lórí òṣùwọ̀n tó a rí pé léda àtọkùnrin àtobìnrin náà ni yóò pèsè ni yóò kópa bẹ̀ so gbogbo obìnrin tó bá jẹ́ pé òṣùwọ̀n tẹ́ẹ̀rí àtòṣùwọ̀n tẹ́ẹ̀bù rẹ̀ ọdọ́gba nínú àwọn àbábọ̀ àárọ̀ kù ọkùnrin gbogbo ọkùnrin tó sùn wọn tẹ tiẹ̀ náà bá rí báyìí nínú àwọn àbò àárọ̀ fúlọ́wà ọlọ́run sì ní rìjáàlù ni wọn. so rìjáàlù bíi ó túmọ̀ sí pé àtọkùnrin àtobìnrin ni tó tán náà ló rìjáàlù nínú ìṣẹ̀ríà kò túmọ̀ sọkùnrin nìkan kò túmọ̀ sọkùnrin nìkan àbọ̀ ẹ̀kọ́ ni kódà pé sábà ẹ̀kọ́ gan àìlẹ́kọ̀ọ́ rárá ni káfọ́ yí pé rìjáàlù kò túmọ̀ sọkùnrin nìkan. وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ọlọ́run ní lórí àárọ̀ fún mi lórí gàgá yìí lórí lórí obì àwọn èèyàn wà ń bẹ̀ lọ́kùnrin àtọkùnrin àtobìnrin yà ìfúnra kó dà bí tìmáwò wọn mọ wá ma ìkéni kejì àwọn ọmọ aná àtọmọ àjẹnà pẹ̀lú àní wọn kí láti tọ́ ma fi ma ọmọ àjẹnà wọn lè bàyà sọ ojú ìhìn fún funfun ojú wọn ló fi ma dá ọmọ àjẹnà mà torí ojú wọn funfun látara tẹ látara tẹ tí wọn rí ọlọ́run bá tó kádàrà sí àwọn àtàwọn ọmọ wọn. àwọn tó fi wá ma ma àwọn ọmọ aná wọ́n rí ìyà tí àwọn ọmọ náà ń jẹ ẹ̀ta wàrà náà òun náà yóò sì máa bá wọn níbi tábà wà náà bákan náà ọlọ́run bá lè gbé lọ́sọ̀ sí ju wọn kú tọ́bátọ́ bàbá ní kíláàsì kọjú wọn síbi iná ọmọ abẹ lọ́wọ́ bá ọlọ́run dákun sí ojú wa kó òbí tá a wà yìí ibi òkè wa lọ́rùn ọlọ́run bá lè gbé tún akọjú wọn sáà jẹ́nà wọ́n rí ìgbàlọ́ wọ́n wá pe àwọn ọmọ àjẹ́nà àwọn àtàbí àárọ̀ wọ́n wá pe àwọn ọmọ àjẹ́nà pé á ń sàdámù nàálẹ́kùn ìkẹ́ ọlọ́run bá kọ́ máa bẹ fún yíwẹ̀ ọmọ yàrá tẹ́ ń bẹ lájẹ́ náà lam yẹ́dẹ̀ kòlú ha ọlọ́run náà wọ́n ti wà jẹ́nà nígbà ní wàhùn yẹ́ tó máa yún àmọ́ àwọn náà rẹ̀ kàn yí fún àwọn padà wà jẹ́nà ní nípa àwọn àhábù àárọ̀ kù náà àwọn náà padà wà jẹ́nà. tó lọ́kàrà bá mi ta mọ́kàn yóò yá yà yìí pé ọlọ́run bá lè kílá lórí jáàlì akọkùnrin síwájú ó ń bẹ zaduhum rahaqa ọlọ́run ní látara báyìí àwọn àjẹmí tí wọ́n wá tọ̀lọ́ sọ́dọ̀ wọn yìí wọ́n tún wá lé wọn fún níbẹ̀rù sí wọ́n lé wọn fún láì fọkànbalẹ̀ sí wọn à ní rí ìtọ́ tí wọ́n wá lọ sọ́dọ̀ àwọn àjẹmí yìí náà wọn à ní rí lọ́dọ̀ wọn bí kò ṣe pé wọ́n tún lé wọn fún ní ìpayà lérí ìpayà wá ìṣọ́ra jù lọ́sọ́dọ̀ àwọn àjẹnú àwọn obìnrin lọ́pọ̀ jù lẹ̀ àfihàn ìbá ní kékeré káyé má bàa bàjẹ́ àkọ́mi má bàa kú àkúrí má bàa fọ́mi àfi kíte má bàa kéke má bàa ké má bàa sàárẹ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn obìnrin gan lọ́pọ̀ jù ní àwọn tí ń wà pọ̀ lọ́sọ́dọ̀ àwọn àjẹnú. sọ́tà wa sọ wípé áyà yìí àwọn ọkùnrin tí ń wá sọ lọ́sọ́dọ̀ àwọn àjẹnú nìkan iná làwọn àjẹnú náà máa lékún nípa yàrá tẹ́lá bá sọ pé hijab àtọkùnrin àtobìnrin lọ́lọ́run bá lè tẹ́lá gbàlérò ní ṣẹ̀rí àgbàlérò kò túmọ̀ sóbi kò túmọ̀ sọkùnrin nìkan ṣọlá fi dé pé ṣẹ́rí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀kọ́ ni ọ̀rọ̀ farabalẹ̀ ni kété pé yọ̀ọ́ kà máa wí nǹkan kan yóò máa jánu yóò máa pe àwọn èèyàn ní tó wù ú yóò máa pe yóò máa pe rẹ̀ náà ní nǹkan tó wù ú ní tí ò tó nú ẹ̀sìn yóò lóhun tó ní tí ò tó mú ma yóò lóhun tó àwọn náà wàá gbàtàn jẹ tó sì jẹ́ sí pé òdó ńláńlá òun náà lẹ́nu pé ló ló ń pèpè sí. so ìjà àdùn bákan náà tábà wo táwọn àjẹnú táwọn sọ pé àwọn àjẹnú ọkùnrin ni àwọn èèyàn náà àwọn èèyàn máa wà tọ̀lọ̀ sọ́dọ̀ wọn ni ajẹ́ sí pé àwọn èèyàn àwọn àjẹnú obìnrin yìí ṣe àwọn èèyàn ṣe kúkúrú nù ayé pé àwọn àjẹnú obìnrin àwọn èèyàn wà tọ̀lọ̀ sọ́dọ̀ wọn tó sì jẹ́ sí pé àtàjẹnú ọkùnrin àtàjẹnú obìnrin méjèèjì náà làwọn èèyàn wà tọ̀lọ̀ sọ́dọ̀ wọn bẹ̀ àti èèyàn ọkùnrin so ìjà àmọ́ nítorí àsìkò nítorí pé kèése yìí nìkan la fẹ́ yanjú kéde sọ̀rọ̀ ìjà nìkan ni àti àti àti ẹ̀sìpẹ́kì pé àti àti gbèrú pé pẹ̀lú ayé tá a mú wa náà náà fún o torí àwọn ẹ̀rí pọ̀ àtẹ̀tẹ̀ máa sọ pé ajẹ́ kéèyàn nìkan láwà tẹ̀ǹkẹ̀lẹ̀ mọ́ àti ìdílé pé pẹ̀lú nǹkan tá a sọ nínú ayé àyè ìrújú ìbò ti kú fún bákan náà òdo yóò ti hàn sí gbogbo yẹn pé a ah, àbútọ́ ni òdo làbá yìí sọ yìí bàbá yìí ò lẹ́kọ̀ọ́ bàbá yìí ò lẹ́kọ̀ọ́ yanjú o abẹ́lẹ́ ọ̀gá kọ́sà kọ́sà kọ́mọ́sálà ìbára ṣe ìdá àdápadà apá náà ti ojú ọ̀nà sínú àfàjàbàtà tó tí wọ́n ń pèpè pèpè àmọ́ yìí. a káwá lọ sínú hadithi náà láti bá wọn ẹ pé kódà bá wọn tún lórí ìjà nínú hadithi náà kò túmọ̀ sọkùnrin nìkan kò túmọ̀ sí ọkùnrin nìkan. náà tí a bá lọ wo hadithi tí Abu Hurairah gbà wá hadith yẹn bẹ́ẹ̀ ní Sahih al-Bukhari hadith yẹn wà ní Sahih Muslim náà bákan náà. Ànábì sallallahu alaihi wasallam sọ pé kí a lo káyọ ibi tí a fẹ́ dùn nínú hadith yẹn. Ànábì ní ìṣẹ́jú Qur'an. Ànábì sallallahu alaihi wasallam ní ẹ máa Qur'an yìí dáadáa, ẹ máa gbé Qur'an yìí yẹ̀wò, ẹ máa ṣe mọ̀rọ́jà, ẹ máa ṣe ìdíṣàn, ẹ máa ṣàgbéyẹ̀wò, ẹ máa ṣàgbéyẹ̀wò Qur'an yẹn náà bá, ẹ mú bí tó dáadáa alẹ́dẹ̀ẹ́ni torí alukur'an aṣáájú tafọ́síyà alukur'an yára alẹ́dẹ̀ẹ́ni torí alukur'an aṣáájú tafọ́síyà min suduri rijal aṣáájú tafọ́síyà min suduri rijal min al-ija min al-ni'am bi'uqliha alẹ́bi sọ́dọ̀ bá fún akéwì pé alukur'an lè yọ̀bá máa sọ dáadáa kó máa gbé yẹ̀wò dáadáa ọ yára kú nínú báyà yẹn ẹ̀yà yàrá gàgbé rẹ̀ ó yàrá escape mind yẹn ju ó yàrá túkú ó tú lọ nínú wá ẹni tẹ́yà dì má sínú gbáyà yẹn ju bí àkúnmí ti yàrá tú bí àkúnmí ti yàrá já ibi òkun tá a bá tó mọ́ lọ. ẹni tí kò sí òkun tá a lè fi tóra fún mi tó lágbára tóra fún mi tí ìbá tó fọ́nà ọba lè dára bá ti kìnnì ọba yàrá fún mẹ́rọ̀ fún wa ẹni tó tún ní agbára púpọ̀ yàrá fún a tó jẹ́ pé pàtì báyìí yóò já ìfún abá ti tó tó sì máa bá tiẹ̀ lọ bó ti bí àtúnṣe ti yára jáde tó ń kúránì náà yára jákú nù báyà ní dùbí àtúnṣe ti yára jáde àlẹ́ ìwà ní kíni ẹ máa ẹ máa tó àlùkùránì dáadáa. tó ń ta fẹ́ lu bíbá yìí ní wájú ṣáàyè ni pé àṣàjù tafafúyán ní sùdúrì rìjàl ànábì ni a máa yára kú nínú báyà rìjàl. tó sábà tó ti pé ìtumọ̀ ni pé àlùkùránì a máa yára kú nínú báyà àwọn ọkùnrin àwọn ọkùnrin pépé rìjàl náà lànà subhanallah àṣẹ́bi أشد ní ìṣòro ìrìnjà الرجال، ẹni pé ó yára kó nínú gbáyà àwọn èèyàn àtọkùnrin àtobìnrin ló kó sínú ìjáàlú ní báyìí kò túmọ̀ tọkùnrin nìkan nítorí pé kódà a padà rí gan pẹ̀lú ẹ̀rí àti pẹ̀lú àǹtí ń ṣẹlẹ̀ tí a rí wípé obìnrin gan yára gbàgbé ìfẹ́jọ ọkùnrin lọ obìnrin gan tó kó sínú àdìsí ìjọ ọkùnrin lọ nítorí pé tí a bá lọ wo nu ayatollah ayatollah náà sọ̀rọ̀ àlùkẹ́rẹ́ tí a bá lọ wo àyà yẹn nínú Suratul Baqara ìgbà tí ọlọ́run bá di kí lọ́n sọ fún wa nípa yìí pé kára fẹ́ yára wa ní nǹkan afẹ́ yára wa ní nǹkan ó jẹ́ owó ni ó jẹ́ gbòdú kí á mi nà ní àlẹ́bí ni kí ọlọ́run bá di kí á ti sọ wa pé ká wá ẹlẹ́rìí tí ó ṣe ẹ̀yìn lórí nǹkan tí a yára wa yẹn ọlọ́run bá di kí sọ pé kí ọkùnrin méjì kò tẹ́lẹ̀ rẹ̀ fàílàmìyàkú náà ọjọ́ lẹ́yìn ọlọ́run tí yàrá wa ọkùnrin méjì tí wọ́n jẹ́ ọkùnrin méjì ọ̀rọ̀dìlú wàmọ̀rọ̀ àtàní ọlọ́run bá àdìsẹ́lá ní ẹtí tí ọjẹ́ ọkùnrin kan àti obìnrin méjì tí ẹ bá ti ọkùnrin méjì ajẹ́sípẹ́ ọkùnrin kan àti obìnrin méjì ni ọmọ jẹ́nu yóò wá jẹ́ mẹ́ta yóò jẹ́ àwọn mẹ́ta tó ọkùnrin obìnrin méjì ó ṣe dìde ọkùnrin ẹyọkan ó yìí kìbẹ́lẹ́ǹtì ọkùnrin ẹyọkan ọlọ́run ti lọ́pàá tó obìnrin ti ẹ ti obìnrin méjì kẹ́ ti dọ́gba ọkùnrin kan kẹ́ ti ṣe dédé ọkùnrin kan kẹ́ ti rọ́pò ọkùnrin kan òun ní pé àǹtàgbélé وتذكر إحداهما الأخرى الله باني تريد ìkànnà wọn lè gbàgbé ẹnì kejì rẹ wà wọn létí ó túbọ̀ sí àwọn obìnrin yára gbàgbé nǹkan lóbìnrin ó dùn máa jẹ́ méjì níbi tó bá yẹ níbi tọkùnrin ti jẹ́ ọkàn lóbìnrin méjì ó fi máa yọkọ̀ ọkùnrin kan ṣé ìlànà ìlànà làákàyè obìnrin méjì ajẹ́pẹ́ ló ṣe lè ṣe làákàyè ọkùnrin ẹyọkọ̀ ṣoṣo. so ó túbọ̀ sí pé àwọn obìnrin gan náà yára gbàgbé nǹkan jù tó tá a bá túbọ̀ sí pé rìjáàlú gbà pé aṣẹ́gbẹ̀tàfọ́síyá ni sùdúrù rìjáàlú àjẹsí pé ìyẹn máa tábà ń túmọ̀ rìjáde pé ọkùnrin ní máa ń mí ìtaba ti di àbí ọkùnrin rìjáde ní àjẹsí yóò máa já sí pé alukur'an yára kú ònú báyà àwọn ọkùnrin àmọ́ kò yára kú ònú báyà àwọn obìnrin nù ẹ̀rí kéde ti yà pa sí ìdí àdìsá nẹ́bí sọ́nà ọ̀rọ̀ sọ́nà tí ó ń wí. náà nínú àwọn ẹ̀rí mi tí a tún láti mú wa òun náà ní pé ànábì sọ́nà ọ̀rọ̀ àríwọ̀sọ́nà ànábì sọ́nà إذا قال الرجل لأخيه يا كافر Ànábì sallallahu alaihi wasallam ní tí ẹnì tí ọ tí ẹnì kan bá tí yẹn kan bá sọ tó bá sọ fún ọmọ ya rẹ̀ pé yẹ káàdì tí nǹkan sì ní ká tí nǹkan kọmọ ya rẹ̀ ní káàdì pàpàdé bá a bí yí ahaduhuma Ànábì ní ẹnì ká ti tọ́ sí kéèké nínú àwọn méjèèjì náà ìdàtọ́ ya rọ́júlù lànàbì kò bá ti jẹ obìnrin náà ni rọ́jú ló ń bẹ̀ yẹn ó túmọ̀ sí ọkùnrin àti obìnrin tó bá jẹ́ pé tába ti jábá jẹ́ pé rọ́jú yìí ọkùnrin nìkan ló túmọ̀ sí ni ajẹ́ pé tóbìnrin bá pè yẹn kéde ló firi ajẹ́ pé tóbìnrin lè máa pè yẹn kéde ní láì lẹ́tọ̀ ṣé báyìí nìyí ẹni ọba jẹ́ kéde yọ lẹ̀ mọ́ ọba jùlọ jẹ́ kéde yọ lẹ̀ mọ́ kò ní padà lórí obìnrin torí pé rọ́jú ìgbà lẹ́bi sọ́dọ̀ ọ̀sán so láti rí i pé ìgbà ẹ̀sìn jẹ́ pátápátá gbà ìyàgbẹ́ ti kéwu ìgbà so n tí ẹnìkan sọ lọ́wọ́ sọ́la nígbà tí o ti mí náà ni pé atọ́kùnrin àti obìnrin ló bọ́ síbi ọ̀rọ̀ jù mẹ́rin gbogbo ẹnikẹ́ni tó bá ti sọ fún mi yára pé yàrá káàkiri ìkànnì méjì ọ̀sẹ̀lẹ̀ yìí máa jẹ́ nípa obìnrin káàkiri yẹn jẹ́ káàkiri tó tọ́ káàkiri yẹn lọ bá kíkókùn yẹn lọ bá tàbí tó bá ti jẹ́ káàkiri kíkókùn yẹn padà sórí tiwọn tó pèlè káàkiri. so bákan náà ẹnu hadithi mi náà a ti ṣe tó rẹpẹtẹ tó gbé wọ́pẹ́ wa àmọ́ ẹjẹ́ tó mẹ́rin kan sọ akókó mẹ́ta ká dúró anabi sọlọ lọ sọ pé wọn sọ fún àyè ó ní ní àyè àti àlọ́ọ̀bù bí kàwọn jùlọ wà ìdá anabi ni ọkọ yìí lè lẹ́ka min ṣúmùrì náà anabi sọlọ lọ sọ pé kí ọlọ́wọ́ bá lè jẹ́lá kó fi ìrẹ́ àyè ṣe kò ń jẹ́ àti màná ẹnìkan ṣoṣo ó lóore fún ọ ju ti ọ lọ́lá lọ́dọ̀ àwọn èèyàn lọ ó fún ọ ju ti ọ pàtàkì lọ́dọ̀ àwọn èèyàn lọ pé kí n tó pàtàkì tó lọ́lá lọ́dọ̀ àwọn èèyàn lọ́dọ̀ àsìkò yẹn òun náà ni àkómi pupa ó dà gẹ́gẹ́ bí gbàtẹ́ ìbá nǹkan private jet nísìnyí sẹ̀ǹkì tó lọ́lá tó tóbi jù lọ́dọ̀ àwọn èèyàn ní nǹkan àgbọ̀n náà so anẹ́jọ ni ó lóore fún yàn lọ́dọ̀ lọ́wọ́ bá kíyàn kíyàn ti sábà di ìmọ̀lẹ́yà kan ju àwọn nǹkan wọ̀nyí lọ. so ìtànàbí sọlá ọ̀sán ọ̀sán nínú hadithi òun náà lè gbé di àyíyá àti àlọ́ọ̀bù bí kàrọ́jú láàrúwá àbíyá. tó bá yẹ kí ọjọ́ ìlú nínú hadithi tó bá yẹ kọkùnrin nìkan ló mí ajá ti fi kéèyàn kó obìnrin kéèyàn kó obìnrin ẹyọ kan mọ̀nà kó obìnrin ẹyọ kan mọ̀nà látọ̀dọ̀ yàn ajá kò ní ládàá kankan nígbà tó bá jẹ́ pé ìfọkùnrin mọ̀nẹ̀nẹ̀ kan òun náà ló lóore fún yàn tó bá jẹ́ ìfọbìnrin mọ̀nẹ̀ńgọ́ àti kò lóore nù kò lórí nìyẹn subhanallah sotẹ rọdùnà wa yìí nàbí báyìí náà ni pé ìbá àjẹ ọkùnrin kan lọ́wọ́ bá lẹ́kẹ́lá ti mọ̀nà lókì mọ̀nà látara rẹ ni tọ́ba ti jẹ́ obìnrin ẹyọ kan lọ́wọ́ bá lẹ́kẹ́lá ti mọ̀nà látara rẹ ni ó lórí fún ọ ju nǹkan tó lọ́lá jọ́dá àwọn èèyàn lọ. so akọkùnrin ìtumọ̀ ẹ̀ ní pé mo wá lọ pe àwọn èèyàn tó jẹ́ pé ọkùnrin àti obìnrin náà ń bẹnu wọn kò sí jẹ́ yìí tó yọ obìnrin kó nu ìjà ìlú báyìí tí bá ti pé ìjà ìjọba láti dùn ún ìṣẹ̀lẹ̀ àti mú ìsìsà rẹ̀ rí wa òun náà lọ pàtàkì máa rẹ̀ rí wa kó lè yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kó dẹ̀ ní tí ò lọ lè kéwú. pẹpẹ tó bá jẹ́ pé àwọn oníkéwú ni ọ̀rọ̀ ìfẹ́ àti wọn bẹ̀tẹ̀ àwọn tó ní à ń sàánú púpọ̀ jù òun náà làwọn tó jẹ́ sí pé ààbọ̀ kéwù àwọn náà tó pa àwọn kéwù lùtọ́ àwọn nípa àwọn tó jẹ́ sí pé òun náà ń dájọ́ àgàbẹ́ kò tí ì kéwù tó tọ́ bá fún ní ìjáàlì ní àwọn obìnrin náà yà fà ìjáàlì ẹtú ìjáàlì fún wa rọ́jùlù kọ́ ni ṣé jíjámù ìjáàlì fún rọ́jùlù ni ẹ̀hẹ́ ọ̀yá bẹ́ẹ̀ bá ti ń ṣàlàyé ẹ̀kọ́ fún ó ti ju làákàyè ẹ̀ lọ nítọ́jọ́gba làákàyè ẹ̀ náà ni làákàyè àpá àti ẹ̀ tó ti dìde ara wọn ẹ̀ fún sọ pé táláì mọ̀kàn ní ìdíbàjọ́ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ó ti kíni ọ̀rọ̀ wọn máa yíra wọn ju kí ẹlẹ́kọ̀ọ́ kọ́ máa bá láìmọ̀kàn sọ̀rọ̀ lọ tọ́jọ́ ti pé aláìmọ̀kàn tí tọ́ka rẹ̀ dúdú yóò kà máa rò pé apá kò ní ẹ̀kọ́ máa ọmọ wúrí ni nítorí ẹ̀yin náà mo ṣáàbù ẹ̀yin sọ pé sábà kó onímọ̀ one thousand sọ́dọ̀ àwọn káwọn máa ṣe nìkan ṣe pẹ̀lú wọn káwọn máa ṣe fọwọ́ pẹ̀lú wọn ìmọ̀ muhammed ní ìmọ̀ muṣáàbù ẹ̀yin pẹ̀lú gbọ́dọ̀ àwọn ohun ìní gbogbo wọn. torí pé ẹ̀kọ́ ń bẹ lára wọn ẹ̀rọ yìí làwọn òṣìṣẹ́ máa sọ wọn ní máa sọ kátàkátà táwọn bá lè ti mẹ́rin wá fún yóò máa yí wọn ara wọn máa balẹ̀ wọn níta kò àmọ́ ìmọ̀ muṣáàbù ẹ̀yin kódà ká gbé orí yóò kàn máa fọ́ yín kódà ẹ máa sọ̀rọ̀ ẹ̀kọ́ kò ní tala kò ní máa kọ́lẹ̀ kọ́lẹ̀ sọ yóò kẹ́ takú náà ni ẹ máa sọ̀rọ̀ wọn kò ní kò jẹ́ ní kò jẹ́ ní múbù ẹ̀ kò ní múbù ẹ̀ kò ní stimulate ẹ̀ because kò má pàtàkì dẹ́ nǹkan tó bọ́rọ̀ wọn kiri lé léyìí láyìí kọ́lọ̀ máa kó sànù wa. sọfadà ayélujára jaala ní ìlà sọ̀rọ̀ ìtumọ̀ ní ghana ti ní alẹ́ bìí ti lọ pé àwọn èèyàn wa tọkùnrin àti obìnrin náà wà nínú wọn káwá jẹun. àtúwọ́n bá jẹ wá ní pé tẹrúlù jáde gan rìwáyà ní nǹkan wà ń bẹ tó tutù tábàlówó rìwáyà ti ti àlùmọ́ bò tẹ́lẹ̀ nìyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó tó ń bẹ tó ti tún ìwà tó ti tún ìgbé àdúgbò kódà gbogbo wílé ìké wúta wí ìṣó ọ̀gá yìí ọ ọ yẹ kó lè fi yíwọn náà tura wọn. pépé àtàdé yòókàtìrò bá àdúgbò bá àgọ hadith àmọ́ ìtura wọn ni. nínú ìwáyà mi ó ní fa àrùsálà ní fàdà àwùkù kọ́wọ́mẹ́n fàdà àwùkù kọ́wọ́mẹ́n sálọ wọn ní ìwáyà ti qawman tó yẹ kí pé qawm tábà tí wọ́n bẹ̀rẹ̀ àtọkùnrin àtobìnrin náà gbà lérò so bíyìn tí ẹ yí owó yẹ kó lè fi hadith kò fi túra wọn náà subhanallah má da kí ẹ má da ẹsẹ̀ ọ̀rọ̀ ìsìn rúmọ àwọn ìlú tá a bá ti sọ àti tọ́wá yìí sọ kú sọ tá a bá ti sàlàyé ọkùnrin gbọ́dọ̀ máa gbà á má mọ́mọ́ bá bí agbọ́dọ̀ bẹ̀rù náà bá agbọ́dọ̀ bẹ̀rù jọ́tà díwájú náà bá rújọ́ subhanallah ṣe nítorí káàdì bá rí àwọn èèyàn yìí náà àti nítorí káàdì bá wọn káwọn èèyàn bá pé tì wá àti nítorí káàdì bá sọ fún àwọn tí ó ju gbogbo yàn lọ subhanallah kí la fẹ́ gbà ń bẹ̀ ìbẹ̀rù náà bá ló pàtàkì yìí. nínú ìwáyà náà ó ní padà àrùkùkù náà kà kí n lọ pe àwọn èèyàn wá so láti látara báyìí ẹni mo ti mú ìwáyà mi padà ó ti pa ó mẹ́nu mo ti mú ìwáyà padà ó ti wù náà kà so yóò mọ̀ tí mo rìjáde so ìbẹ̀rẹ̀ kí kájẹ̀ mọ́ ara àwọn ìwáyà yìí so àwọn tí wọ́n alákọ̀ọ́kọ́ tí a ṣàlàyé fún abúlé ìjà àti túmọ̀ sọ́kùnrin nìkan ó ti tó náà ní jẹ̀mọ́ra lẹ́yìn ẹ̀rí àwọn àfáàyè ìlẹ́rìí kankan máa yí kọ́kọ́ pípọ́bìnrin òde lọ síbi ìwà límọ́tò nìkan o lẹ́yìn eléyìí àwọn àfáàyè ní ẹ̀rí kankan máa yí kọ́bìnrin òde lọ síbi àpèjẹ ìyàwó o eléyìí náà ni wọ́n gbára ní pé ìjà lọ́wọ́ ń bẹ̀ àwọn ọkùnrin làlẹ́bí ní kí aláìsí lọ pè wá kò sóbìnrin bẹ̀ nǹkan dì mú náà ni fẹ́ẹ́rẹ́ ni tó látara báyìí tó adẹ̀ ti wó ìrújú wọn pẹ̀lú àlàyé tí ó kẹ́yà nínú Al-Kitab àti Sunnah. àti wá ní ẹ̀rí tiwa yàtọ̀ fún ilé ìdájọ́ pé alákọ̀ọ́kọ́ náà ẹ̀rí yìí náà láì ẹ̀rí tiwa lọ́wọ́ pé pé ìjáde yìí àtọkùnrin àtọkùnrin náà náà àtọkùn máa ń gbà lérò pẹ̀lú ẹ̀mí ìṣẹ̀rí àti pàtó pé an-nisā'u shaqā'iqu r-rijāl an-nisā'u shaqā'iqu r-rijāl àti sàlàyé yẹn lẹ́kàn èyí náà wà láàyè àmọ́ tí wàá fi kátó mú ẹ̀rí wa ẹjí kí n sáré yanjú ìrújú kan tó jẹ́ pé ọkùnrin yìí máa ń lò láti fi tako ẹ̀rí tí a fẹ́ mú wáyé. kí ni ìrújú náà ọkùnrin yìí fẹ́ jẹ́ pé wáyé pé ìyàtọ̀ ń bẹ láàrin wàlí mọ́tòlẹ̀ ẹ̀rúsí àti àlẹ́ ẹ̀rúsí. kí n tó ti kọ́ máa ṣe bẹ́ẹ̀ jẹ̀mọ́ àtẹ̀mọ́ òun náà ní wípé wọ́n fẹ́ fi da ẹ̀rí tí a fẹ́ mú wáyé nù sẹ́ẹ̀sì mọ̀ ike òdodo ó ṣòro takò òdodo ṣòro takò ọ̀gbọ́n làwọn bẹ́ẹ̀ bá lọ́sọ̀ máa takò òdodo yóò kàn máa fi ojú ara ẹ̀ àfáyé sí ni. náà ǹjẹ́ ìyàtọ̀ ń bẹ láàrin wàyí mẹ́tìlẹ̀ ẹrùsí àti àlẹ́ ẹrùsí? nínú kéwù tó yanjú tí ò sí iyèméjì ń bẹ òun náà ní pé kò sí ìyàtọ̀ níbi wàyí mẹ́tìlẹ̀ ẹrùsí àti àlẹ́ ẹrùsí. àlẹ́ ẹrùsí nǹkan tó túmọ̀ sí nínú lúgọ̀ àti nínú ṣẹ̀ríà òun náà ni azifáàfù wàzàwájú wáwà ní ìmọ̀tò hùmà ìṣèyàwó ìṣòyìgì àti ìpàkùjẹ síbi ìyàwó alẹ́ òtù nínú lúgọ̀ wọ́n máa ń pè ní ìpàkùjẹ sínú síbi ìyàwó àkùjẹ dábàá pè síbi ìyàwó wọ́n pè ní ẹ̀rùsù nínú ṣẹ̀ríà àkùjẹ dábàá síbi ìyàwó wọ́n pè ní ẹ̀rùsù kò ní lẹ́lẹ́kẹ́ tó pé wà ní mẹ́tò ẹ̀rùsù kò ní dáa ká sọ pé wàlímọ́tò lẹ́rù sí. tẹ́lá kàtó tó wàlímọ́tò lẹ́rù sí ṣé wà ní sí wọ́n tún fi àdáyẹrí rẹ̀ púpọ̀ jù yẹn tẹ́gbẹ́ lẹ́rù sí ní tó túmọ̀ sí yàtọ̀ fún àpèjẹ so ó tún túmọ̀ sí ìyàwó gẹ́gẹ́ fún rẹ̀ náà. ṣùgbọ́n wàlímọ́tò lẹ́rù sí òun àgbàdo àgbà kankan lérò pẹ̀lú òun ju àpèjẹ nìkan lọ. tó dáa jẹ́ ìgbà tí mo bá sọ wípé ansẹ̀ àti ẹ̀rọ pé screen. ṣé bátìrì ti wà ń bẹ̀ kípàdì ti wà ń bẹ̀ lcc ti wà ń bẹ̀ mọ́tìrì ti wà ń bẹ̀ gbogbo nǹkan tó ń pè ní handset nìyẹn. tí ẹ bá fẹ́ wà tẹ̀ tv ìyẹn wà sọ pé screen ẹgbẹ́ screen òun jẹ́ ìtẹ̀sán nínú handset kò tẹ́ ẹ bá sọ pé handset gbogbo nǹkan tó wà lára handset yẹn ti gbàlérò pẹ̀lú ẹ̀ tí ẹ bá sọ pé screen ẹ ti gbà kankan lérò particularly tó ní ọ alẹ́ ẹrùsì àti wà ní mọ́tò ẹrùsì tó ń dídá tó ń máa fojú ilé ìbáyìí wá òun náà jẹ́ kó lẹ́ clear sí àwọn tó jẹ́ pé kéwú rẹ̀ kọ́tẹ́ kò ní bá a ti kéńké wù yìí tó lè má yọ lómi àwọn bá a ti má pèsè wáyé a ti fún má làákà yẹrẹ láti gbàgbọ́ yẹ kíní yìí tó sì yẹ kó gbàgbọ́ yẹ ni. alhamdulillah alẹ́rùsù àti wàlí mẹ́tòlẹ́rùsù a sọ pé nǹkan kan náà ni wọn alẹ́rùsù náà nǹkan jẹ́bẹ̀ náà ni nǹkan máa ń lò fún ìṣẹ̀lẹ̀ náà òun náà ni àpèjẹ tí à ń pè sí ìyàwó wọ́n sì ń lò bẹ́ẹ̀ náà nínú lóhùn àti sàlàyé. tábà fẹ́ mọ́bíjáì tábà fẹ́ bí ká sọ̀rọ̀ padà sí nínú lóhùn nínú lóhùn láti mọ̀ ìfọ́n ṣe bẹ́ẹ̀. kálọ̀ sí bí kálọ̀ sí nínú ìsálù làárọ̀ ẹ̀rọ kálọ̀ sí àkọ́mọ́sù mọ̀ṣẹ́fọ̀. so kí á á rí àwọn nǹkan tó mọ̀ sọ yẹn so tábà ti di ti alẹ́ nígbà fẹ́ mẹ́rin ṣẹ̀yà wa ṣàtí mo ti ní nínú lóhọ̀ mo ti tọ́ka mọ́rìjáì mo ti ké fún wa mo ti kà lórí mo ti wá fún wa ní mọ́rìjáì kí a ti lọ wo àwọn nǹkan yìí. àmọ́ nínú àṣọríà ẹ jẹ́ kí a wo àyíká nàbì sallallahu alaihi wasallam tí ó ń ṣàlàyé lè fún wa. àdìsí yìí wọ́n gba ìgbà wáyé látọ̀dọ̀ Sahl bin Sa'id as-Sa'idi látọ̀dọ̀ Sahl bin Sa'id as-Sa'idi ọ̀dọ̀ ìrántí gba àdìsí wa. Sahl bin Sa'id as-Sa'idi sọ دعا أبو أسيد الساعدي رسول الله صلى الله عليه وسلم إلى عرشه آه قل دعا جري دعا أبو أسيد الساعدي رسول الله صلى الله عليه دعا أبو أسيد ودعا أبو أسيد الساعدي النبي صلى الله عليه وسلم في عرشه آه sáàlù bin sáàd àsáàdì ó sọ wípé abu hussein àsáàdì ó pe ànábì sallallahu alaihi wa sallam síbi ọ̀rùsù ẹ̀ síbi ọ̀rùsù síbi ọ̀rùsù ẹ̀ ó ní ti ọ̀rùsù yìí. dáa abu hussein sáàdì nàbíyà sallallahu alaihi wa sallam ti ọ̀rùsù yìí. abu hussein sáàdì ó pe ànábì sí ibi ọ̀rùsù ẹ̀ àkọ́kọ́ dáa dáhàwà ìpèpè ibi kí là máa ń pèyàn sí níbi ìyàwó kí là máa ń pèyàn sí ibi ìdì kí là máa ń pèyàn sí kí ni nǹkan tí à ń pèyàn sí ibi ìyàwó òun náà níbi àpèjẹ. nítorí àlàyé sọ́kọ́lá kan sọ pé ìdàgbé ìyà àhájùkún ìdàgbé ìyà àhájùkún ìlànà ìwà ní mẹ́tí fáyìí alebili tí wọn bá pe ẹnì kankan yín tí wọn bá pe ẹnì kọ̀ọ̀kan nù yín síbi àtúnjẹ ìyàwó alebili kò yà dáhùn ó dọmọ ìyá rẹ lóhùn tó o túmọ̀ sí ní táwọn péyàn sí òun náà ní kíni àtúnjẹ ìyàwó. wọn wá ní abu useidu asa abu useidu saidiyu ó pe anabi náà ó pe anabi síbi ẹrùsù rẹ kí ni ẹrùsù yìí tó ẹrùsù wọn sọ wọn sọ pé tí wà ní mẹtí ẹrùsù yìí tí ẹrùsù yìí ó pe síbi ẹrùsù rẹ ó pè sí ìdí àpèjẹ ìyàwó ẹ̀ sótò sí ẹrúsù nínú sẹ̀ríà wọ́n ń pè lápèjẹ ìyàwó. ó wà nínú ẹ̀jẹ̀ pé àdáda ẹni àdìsí yẹn ti sálẹ̀. tó bẹ́ẹ̀ fà jàbàtà tó fẹ́ ka àdìsí yìí kì í kàdé sálẹ̀ nítorí ìjàmbá tó fẹ́ ṣe nítorí pé ọmọ ìgbésùn bá ti kàdé sálẹ̀. ìsàlẹ̀ ọmọ tó àti ìfúkúrú tó ń tú lókè tòun yọ ṣe ní ìyá yìí kò túmọ̀ sí ibi wà nímà kò túmọ̀ sí ẹni ń gbé so Ah, yóò rí pé alájàbàtà kan ṣe tàkọ́bù subhanallah so ma ti ń sọ ó fẹ́ yí àdìsí àmọ́ mo ti sọ tó wájú pé kí ni ma fẹ́ ta òdodo ìgbà ní ọjọ́ kan máa fi odò ara rẹ̀ sàn ní òdodo ṣe ta kù. so wọ́n ní àbúkù ṣéèdì sa ìlú yìí ó pe àlẹ́bí yàtọ̀ mọ̀mọ́ àṣálà ní àìsè ó pè sí ibi àpèjẹ ìyàwó rẹ̀ wà á nàkì mọ́ tuhu ìyàwó má ibi kọ́ ọ̀dí máa hù kẹ́lẹ́ bá àpèjẹ ìyàwó náà ń pè ní àìsè nínú àdìsí yìí òun náà ni pé sáàdù ní sáàdù wájú pé wáyé pé ìyàwó àbúrò ṣe àṣà yìí tó ń ṣe tó ń ṣe ìyàwó ẹ̀ tó ń ṣàpèjẹ ìyàwó ẹ̀ lọ́jọ́ yẹn òun gẹ́gẹ́ ní sáàdù àwọn èèyàn òní pínjẹ fáwọn èèyàn wà káàrẹ̀ kí màá tù wù yàwó máyì dín kọ́ ọ̀dìmọ̀gùn ìyàwó àbúrò ṣe àṣà yìí òní wọn sáàdù àwọn èèyàn tí wọ́n wá kọ́ ọ̀dìmọ̀gùn àwọn èèyàn táwa. wà àpèjẹ lórí ẹ̀ aláàrú wọ́n ń lò fún ọkùnrin wọ́n sì ń lò fún obìnrin máa sí ẹ̀ẹ́sì wà máa sí ẹ̀ẹ́sì hà máa sí ẹ̀ẹ́sì hà lórí ọba tí ọkùnrin bá ti ń ṣe ẹ̀ẹ́sì bá ti ṣe ẹ̀ẹ́sì ẹ̀ lọ́wọ́ àbúrò yẹn bá ti ṣe ẹ̀ẹ́sì ẹ̀ lọ́wọ́ wọ́n ní àrú fún ibà ní sọ̀tọ̀ so wọ́n ní wàhíyà láàrú obìnrin bẹ́ẹ̀ jẹ́ أتدرون ما سقط رسول الله صلى الله عليه وسلم فقال آه سيما إن كثير من يفوان الذي منذ káàdì tó máa ń yẹgàn pẹ̀lú gómìnà ti tọ́jú ànábì tó kẹ́lẹ́ bá máa gbégbé wà ní ìmọ̀ ni ibi àpèjẹ ìyàwó ni wọ́n ń kéèyàn ẹrú sí nínú àdìsí kódà wọ́n tó tún lè sáré mú jọ. káàdì wọn yẹgàn pé ṣé tó fún ànábì mú jọ yẹn àti ẹ mọ tó fún ànábì mú. àkáàdì ni à ń kọ́ àtìláwù ìtàmàrà tó ń nà àlejò ní obìnrin à sáàrù ní sáàrù ní sáàrù sọ pé sáàrù sọ pé à ó ní obìnrin yìí lọ ó lọ mú làdídùn àwọn àwọn àwọn jàdínù ó wá lọ rẹ wọn sí inú omi látàlẹ ó ti wá sọ oró ó ti yọ oró dáadáa sínú omi yẹn ìtumọ̀ àǹfà àti ìyẹn kéèyàn rí nǹkan sínú omi kí nǹkan wá tọrọ síbẹ̀ tí ó ti rí àwọn tàmárọ̀tì àwọn jàdínù yìí ó ti rí wọn sínú omi ó ti tọrọ dáadáa níyà lásìkò gbà yẹn lára àwọn nǹkan mímu tó máa ń fún yàn mú tó jẹ́ nǹkan tó gbayì nígbà yẹn nínú kan yìí wà. ẹyẹ báwa náà ṣe máa mu mọ́ọ̀tì nìyí tá a máa mu làkàtìrà tá a máa mu fanta tá a máa mu kó oríṣiríṣi àwọn nǹkan tá a máa mu lásìkò ayẹyẹ yẹn ṣé ibà ní ìdásò kéjà yẹn irú ẹ̀jẹ̀ ní ibà yẹn lára àwọn nǹkan tó gbayì nǹkan mímu gbà yẹn ni obìnrin wa lọ rẹ làbídùn sínú omi tí ó ti wá toró látàlẹ́ falasma tó látara báyìí kí àǹfà yìí kó má gba kéwú jẹ fún wa kó má gba kéwú jẹ kó kí ẹni gba kéwú jẹ náà yóò kà máa fòlù ara ẹ̀ hàn ní. so àmọ́ àtẹ́kọ́ bá lórí àwọn sàbáàbù jẹ́ àṣàbáàbù mutahammilun àwọn sàbáàbù tó yẹ àwọn sàbáàbù tó yẹ pé wọ́n ní àmọ́ta wọ́n ní áfífà ṣùgbọ́n áfífà wọn ọ̀rọ̀ àmọ̀ pẹ̀lú dẹ̀lí wọn dé pẹ̀lú ẹ̀rí wọn dé wọn kàn dé pẹ̀lú fẹ́yìn àgbẹ̀rẹ̀ lọ so àwọn kan máa rò pé káfà yìí sọ òdodo ni ọmọ ẹ̀rí wà náà ó sọ pé ọ̀rọ̀ mẹ́rin wá pọ̀ ìjẹ́rìí tó sọ yẹn ǹjẹ́ àgbọ́yé ẹ̀ lọ bẹ́ẹ̀ ṣe rí mọ́sálà tá à ń sọ yìí nínú nǹkan tó tó wájú pé lágbára jù ni pé kò sẹ́ni tó sọ irú nǹkan tí àbàtà sọ yìí tó sọ tó sọ kò sẹ́ni tó sọ irú ẹ̀ nígbà àwọn obìnrin ọgbọ́dọ̀ lọ síbi wà ní mẹ́tòlẹ̀ ọ̀sùn báwo obìnrin ọgbọ́dọ̀ lọ síbi àtọ̀jẹ ìyàwó kò sẹ́ni náà tó sọ bẹ́ẹ̀ nínú àwọn apá àtún náà ó kàn tó dá agbóyé bẹ́ẹ̀ ó kàn tó ń dá sùpáànù bàbá sẹ́ni tọkùnrin ń pèpè tí ń pè rẹ̀ sí ipò tí ń gbé rẹ̀ sí wàhálà yóò gàgàrà àwọn ògbóyé nìyí ń gbé rẹ̀ sígbà tó pé òun gẹ òun nímọ̀ ju gbogbo àwọn àwùjọ àwọn àyè nímọ̀ yìí lọ gbogbo tí òye wọn yé òun ní tẹ́lẹ̀ kẹ́kẹ́ sọ yìí ní o yìí náà sọ fáànà báyìí kọ́nà bàbára òkú sànà ẹ sì wá dó bó ti hàn tó ṣé báyìí nìsín ẹ wo tó bí ó ti hàn tó kọ́nà bàbá ìgbéra kọ́nà àwọn tí ó bá wa dá àfa padà gírímán káàdì kọ́nà bàbá ìgbéra tí ó bá wa sànà wọn pẹ̀lú ẹ̀ kí ó kó wa sànà wọn pẹ̀lú ṣe tọ́m tí ó ń dà wọn láàmú kọ́nà bàbá tí ó fún wọn ní kàpálẹ̀ lórí kọ́nà so interfere duty ni pé tí a bá ti sọ pé ẹrú sí ẹ máa gbàgbọ́ yẹ pé wàlímọ̀ wàlímọ̀ kékeré ni là ń gbàlérò pẹ̀lú ẹ̀ ṣe ibà yẹn kò túmọ̀ sí pé onígbà tá a bá sọ pé wàlímọ̀ kékeré ẹrú sí torí pé tọ́lẹ̀ ṣe nìyẹn tọ́lẹ̀ ṣe lórí ẹ pé ṣe onígbà tá a bá sọ pé wàlímọ̀ kékeré ẹrú sí wàlímọ̀ kékeré ẹrú sí ó yàtọ̀ sí àlẹ́ ẹrú sí so ìkéwú kékeré ni so pẹ̀lú ẹ̀rí tí a mọ́ wáyé yóò ti tí ó wá jẹ́ pé wáyé pé tó ṣe àdáyé ní fáwọn obìnrin máa ń lọ síbi wàlímà láyé àdáyé sallallahu alaihi wasallam. tí a bá lọ sínú Sahihul Bukhari tí a lọ sínú Sahihul Bukhari a rí báàbù kan bẹ̀ kan pè ní báàbù zahabi nisa wa sibiyan ila al-ursi báàbù zahabi nisa wa sibiyan ila al-ursi. a ojú pàǹdà tó wá fún mi pé àwọn tó wá fún lílọ àwọn obìnrin àtàwọn ọmọ kéékèèké sí di Ah, àpèjẹ ìyàwó wa bukhari alimami bukhari wọn bá wọn bá rẹ bẹ wọn àmì wọn náà rẹ pé báàbù zahabi nisa ọsibíà lẹlẹrìsì báàbù wípé àdẹ̀lílù wípé àwọn obìnrin àtàwọn ọmọ kéékèèké wọn máa ń lọ síbi àpèjẹ ìyàwó lẹ́yìn anábì sallallahu alaihi hadithi yìí anas bin malik náà ni ó náà. kọ́ anas sọ pé أبصر النبي صلى الله عليه وسلم نساء وصبيانا مقبلين من عرس فقام ممكنا فقال فقال اللهم أنتم من أحب الناس إلي آه، أنس بن مالك رضي الله تعالى عنه سيكي النبي صلى الله عليه وسلم أولى مبر أبصر النبي صلى الله عليه وسلم نساء وصبيانا àlejò rí àwọn obìnrin àti àwọn ọmọ kéékèèké mọ̀kọ́dìlì náà jama ẹ pé ọ̀rọ̀ tó bá ti jẹ́ òdodo yóò kàn máa jẹ́rìí ara wọn ẹ ní ilé ìkan mo sọ ọ̀rọ̀ kan nígbà tí mo sọ̀rọ̀ lórọ̀ mo fẹ́ padà síbẹ̀ nísìn torí àlàyé tí a fẹ́ ṣe ń bí báyìí. mo sọ pé kí ọkùnrin àti obìnrin nínú lórọ̀ kí ọkùnrin àti obìnrin tán bá jọ kópa níbi nǹkan tí a bá wá fẹ́ sọ̀rọ̀ pa rẹ̀ jágbó àwọn ọkùnrin láti wá a ní bí táwọn obìnrin wa kódà tó dáhùn ọkùnrin kéékèèké náà ni wọn kópa ń àwọn obìnrin wa gégé nígbà kódà jọ ọkùnrin yọ kan àwọn obìnrin wa pọ̀ bẹ́ẹ̀ ni tí alábi sọ́gbọ́lá sọ́la nínú nínú àdìsí wọn ni nàbí yìí ìta àwọn obìnrin àtàwọn ọmọ kéékèèké àwọn olórí àwọn obìnrin àtàwọn àwọn obìnrin ni a sọ pé so ẹ ṣe ó hàn kílíárì ní pé àwọn àwọn obìnrin wà ń bẹ àwọn ọkùnrin wà ń bẹ nígbà tí wọ́n ti lo ìtọ́ wọ́n lo àbí tí wọ́n ti lo ọ̀rọ̀ wọ́n ti lo ìgbé ìgbé ìgbé ìrówá àbí ìfúnni ní ìró nípa nǹkan tó ṣẹlẹ̀ wọ́n lo nǹkan tí a máa fi ń sọ̀rọ̀ nípa tàwọn ọkùnrin so ìlànà mọ̀kọ̀bìlì mọ̀kọ̀bìlì wọ́n sọ pé mọ̀kọ̀bìlà tó ń dúró jẹ́ pé àwọn obìnrin wà ń bẹ àwọn obìnrin àgbàgbà náà àwọn obìnrin wọn wà níbi tí wọn ti ń bọ àwọn ọmọ kéékèèké ọkùnrin náà sì wà níbẹ̀ sìríyàna àwọn ọmọ kéékèèké ọkùnrin jáde ìṣọ̀bí yìí ni oníṣìríyàna. àlejò wa rí àwọn ọmọ àwọn obìnrin àtàwọn ọmọ kéékèèké ọkùnrin mọ̀kòdìlì ẹ̀jẹ̀ báyìí yóò ti yí àwọn oníṣègùn òṣìṣọ́ yìí mọ̀kòdìlì so wọn lo intanlo fáwọn ọkùnrin tọpọ fún àwọn ọkùnrin àtàwọn obìnrin tó kọkùnrin ti wà bẹ́ẹ̀ wọn bọ nínú ẹrù sí àwọn obìnrin yìí àtàwọn ọkùnrin wọn ń bọ láti di àpèjẹ ìyàwó wọ́n bọ̀ láti kí ni àpèjẹ ìyàwó mi ẹ̀rùsù àti sàlàyé ẹ̀rùsù fún wa lẹ́ẹ̀kan so nítorí ilé náà láti sàlàyé fún wa. àwọn bọ̀ láti di ẹ̀rùsù láti di àpèjẹ ìyàwó. fàkọ́ọ̀mà mọ́mùkìnà anábì sọ́kọ̀ bá fún àwọn àjèjì mọ́mùkìnà ìtumọ̀ ìmùkìnà ló ń bí báyìí pé kọ́ọ̀mà mùtàfàbìlà bí màhàbàtì ìyàwó àbí mahabbatihi lahu. Ànábì sallallahu alaihi wasallam ó wá dìde lẹ́ni tí ó ń fi ìjẹ́ ọlá hàn sí lẹ́ni tó ń sọ látẹ̀lú nífẹ̀ẹ́ wọn. Ànábì dìde ìtumọ̀ ìdìnnà nìyẹn. Níbo ni wọ́n sọ pé mò ń kánná nínú ìwáyà náà méjèèjì náà ló ní ìtumọ̀ tí ó lálàáfíà. فرنسي أي قام قياما مسرعا قام قياما مسرعا مستجدا بذلك فرحة anabi sallallahu alaihi wasallam dìde lẹ́ni tó yára tó yára dìde lẹ lẹ́ni tí ìdùnnú rẹ̀ tí ó ní agbára tó wá ń fi ìdùnnú ẹ̀ hàn tó wá ti ń sọlá lórí àwọn obìnrin àtàwọn ọmọ kékeré tá ń bọ̀ láti di ìyàwó yìí láti di àpèjẹ ìyàwó yìí. anabi sallallahu alaihi wasallam sọ gbólóhùn kan pé allahumma anti min ahabbi nasi ilayya anabi ní ọlọ́run ẹ̀yin yìí ẹ̀yin tẹ́ ń bọ̀ yìí lẹ́mọ̀ pé ẹ̀yin tẹ́ ń bọ̀ yìí ni mo ti ń nífẹ̀ẹ́ sí jùlọ nínú anabi sallallahu alaihi wasallam fẹrẹ hàn sí wọn allahumma antum min ahabbi an-nas ilayya anabi ni Ọlọ́run o ẹ̀yin dẹ ń bọ̀ yìí tí mo rí ẹ̀yin lẹbi ẹ̀yin lẹbi ẹ̀yin lẹbi wà nínú àwọn tí mo nífẹ̀ẹ́ sí jù nínú àwọn ènìyàn ẹ̀yin lẹbi wà nínú àwọn tí mo nífẹ̀ẹ́ sí jù nínú àwọn ènìyàn anabi sallallahu alaihi wasallam fi hàn bẹ́ẹ̀ látara wípé wọn ti kéde o wọn bọ̀ láti di wàlímà tó lọ ẹrùsì wọn bẹ láti di àlẹrùsì wọn bẹ láti di ìyàwó níbi ayẹyẹ ìyàwó níbi àpèjẹ so àyẹ̀dẹ̀ sọ́dọ̀ ọba sọ́dọ̀ sì fi ìdùnnú rẹ̀ hàn sí wọn lórí ìṣẹ̀fì. èyí ìdáhùn yìí ti pè wáyé pé nǹkan tí nǹkan tó dùn mọ́ àdẹ́bì àdẹ́bì nínú tó dùn mọ́ lọ́wọ́ bá nínú náà ní káwọn obìnrin náà káwọn náà máa lọ síbi àpèjẹ ìyàwó káwọn náà lọ dá ọmọ ìyá wọn lóhùn ọmọ ìyá wọn tó bá pè wọn káwọn náà lọ dá lóhùn àwọn náà wọn gbọ́dọ̀ jáde láti lọ dá lóhùn nínú àwọn nǹkan tó lè gbé àwọn obìnrin jáde yẹn nítorí pé eléyìí báyìí lára àwọn ajẹlẹ ìsìláàmù ni àgbọ̀dọ̀ hàn ní ẹ̀fọ́ obìnrin àti tábà nílẹ̀ níbi kan tó sọ pé obìnrin ọ̀gbọ̀dọ̀ lọ́rẹ́ àpò gbogbo nígbà tó wù kò sídẹ̀ níbi kan tó sọ pé táwọn ẹbí sọ pé obìnrin ọ̀gbọ̀dọ̀ lọ sí di ìyàwó tẹ́lá nìyí ilé ìta máa ń lò àti yanjú ẹ̀ dáadáa pé kódà kò mí nìkan tó jọ bẹ́ẹ̀ àti sàlàyé ẹ̀ síwájú kí a tuntun gbọ́ dáadáa. náà tó kò sí ìdílé tó yọ àwọn obìnrin lẹ̀ pípa tó pé tábà ti lo nǹkan báyìí ọkùnrin àti obìnrin ni wọ́n gbà lérò tó tá a bá tó wáyé lóbìnrin sílẹ̀ àgbọ̀dọ̀ ní dẹ́lí tí ó yọ obìnrin kò ń bẹ̀ so kò sí dẹ́lí nǹkan tó yọ àwọn obìnrin kò nínú dẹ́lí tó tó wá fi hàn wáyé fáwọn obìnrin ga tó máa lọ láyé ànábì sọ́nà ọ̀la sọ́nà náà nílé fi àtúntò fún wa so ká máa hàn na orin ìdùnnú yìí kájí káwọn ọmọ yàwá náà káwọn náà lọ jọ ọmọ yàwá lóhùn kálọ dùdùnú hàn káwọn náà lọ jẹ kálọ mú kálọ kálọ gán orí tọnà ọba ìdílé àti ọmọ yàwá. torí bí alábi sọ́kùnrin ọ̀sán àti ọ̀yẹ́nu àdìsá àti àtiwájú pé ìdájú ẹ̀yà àhádùkú ilẹ̀ di wàlíìmà dábàá pé ẹnì kọ̀ọ̀kan yín sí di wàlíìmà ẹni bọ́dù ní dábàá pé ìkọ́ bá ń jókòó ní ìkọ́ bá ń jókòó yẹn káàlù bá bọ̀rọ̀ yà àtọkùnrin àtọkùnrin ti wà ń bẹ̀ gbogbo alẹ́ ṣàlàyé fún wa bẹ́ẹ̀ àṣàlàyé wẹ́ ó sì yé ebi ní sẹ̀ríà tó bá ti ń sọ̀rọ̀ lẹ́yìn àtọkùnrin àtọkùnrin náà gbàdúrà alábìyí tó bá ti ẹnì kọ̀ọ̀kan yín tòtò wá lójú àwọn obìnrin kúrò níbi jíjẹ́ pé ọmọ ìyá wọn kí nìkan tó yọ wọn kó alábìyí fàzídì alábìyí kò dáhùn tó bá ti pè ọ́ síbi ìyàwó ìyẹn gbọ́dọ̀ dáhùn so kò sí nǹkan tó yọ àwọn obìnrin bẹ́ẹ̀ kò sí nǹkan tó yọ wọn lẹ̀ so irú ìtumọ̀ tá a wá fún hadithi yìí bẹ́ẹ̀ ni àwọn sálà ti bá a ti tu yìí bẹ́ẹ̀ làwọn sálà ti tu tẹ bá rẹ̀ ti ń hadithi ibi tẹ́tẹ́ ń bọ̀ ibi kìíní kan ẹni ni ìwé kò sí ìdẹ́lẹ́ nìkan kan tó jókòó yíwa bẹ́ẹ̀ torí pé kìí sàwọn obìnrin nìkan ní ń bọ̀ ńbẹ̀ àtàwọn ọmọ kéékèèké náà àtàwọn ọmọ kéékèèké ọkùnrin náà gbogbo wọn náà ń bọ̀ tó tọ́ka sí pé tó tọ́ka sí pé ibi wàlímà ni gbogbo wọn ti ń bọ̀. nítorí ẹ̀ káàdìbà mẹ́fì ìtumọ̀ ètò lálàáfíà ni a sọ pé ìtumọ̀ táwọn sáláfù tún ni kọ́ọ̀rẹ́ ni múbi múbi sọ pé fíìhì ìsìnkú ìṣòwò ìnìnìta wọ̀sìrìyà àárọ̀ àgbọ̀yé káàdì pàyọ́mẹ̀ ni pé ó dáa fún àwọn obìnrin àtàwọn ọmọ kékeré káwọn náà lọ gan ni ayẹyẹ ìyàwó káwọn náà lọ gan ni ìpèjẹ ìyàwó ń bẹnu àdìsí sọ bẹ́ẹ̀ ṣé ìlà yẹn kò sí ẹ̀nẹ́ kankan náà sálábì tó sọ nǹkan ní ìyàtọ̀ fún nínú àdìsí kò sí tó sọ wípé àwọn obìnrin onye ní ha ṣàhádàtú lahum àléhà tó pé ìlọsídìí àpèjẹ ìyàwó káwọn obìnrin náà ka yàtọ̀ àwọn kékeré yìí ṣàhádàtú lahum àléhà ìjẹ́rìí tí wọn náà yọmọ jẹ àwọn náà jẹ́rìí lórí nìyẹn àwọn náà lọ witness orí nìyẹn àwọn náà lọ fojú gan lórí tí ìṣẹ̀lẹ̀ tọmọ yá wọn nìyẹn. wà bàbá alákọ̀tún ti ma agbọ́dọ̀ dógóńgó níbi kákéde nìka fáwọn èèyàn ni pé lágbájá ìsagbájá ti fẹ́ra wọn o wọ́n ti fẹ́ra wọn lọ́nà tó bá ṣẹlẹ̀ àwọn òtẹ́ bá rí wọn tí wọ́n jọ ń rìn lọ àbẹ́rí wọn sáńgbé ilé kan náà ẹ mẹ́rin kan ti dì náà o àwọn méjèèjì o ẹ kéde fáwọn èèyàn bẹ́ẹ̀ tó mo bá lábọ̀ wọn bẹ́ẹ̀ sí ẹ̀ẹ́dá ìdìbò nìka ìṣe ìdógóńgó torí pé táàbá ẹ̀sìn ìjẹ́ lọ́dọ̀ àwọn obìnrin àti ìṣèdógóńgó níbi ìpèpè sí ìkéde ìpàṣẹ nìka ìlú Ìbàdàn tó lẹ́tàrà báyìí pẹ̀lú nǹkan tí a ṣàlàyé yìí yóò jẹ́ kàn sí gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá ti tẹ́lá báyìí kí òdodo kí kí òdodo kí ó wù ú ó sì láti kó níbi òdodo ju gbogbo yẹn lọ torí pé alhaqu òdodo ń lọ́gbọ́dọ̀ borí lẹ́nu yẹn ló sì yẹn ti gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí ju gbogbo àwọn yẹn lọ ṣe ìlànà ìrìn ká torí pé mo láìsí lágbájá àti lágbájá kankan kan ó sì yà àtọ́kọ sí mi tó ká wá ti torí ẹ̀ ká mọ wá kí n tó hàn sí wa ká mọ wá sọ nǹkan mi. tó lọ́dún bá ti wí ìrírí òkè hàn sí bẹ̀rẹ̀ ìtọ́nà ti fọmọ yẹnu báyìí ti àmọ́ gbà tába tó wá gbà yìí àti sọ́ọ̀lẹ̀ fún wọn léde jẹ́nu wọ́n ti wá jẹ́ tó wá bomi náà pé à àti tába wọn bá gbà yìí ìdàgbé wa rò pé à bọ́yé àwọn yòókù náà tán pé nǹkan kéèké so a kẹ́ẹ̀dì gbà yí ẹ̀jẹ̀ pé àwọn èèyàn yìí ló tọ́ báwo ẹ̀ bá kọ́ra sí manhaj ẹlòmíín torí ẹ̀ ló wá nígbà nìkún ní jẹ́rìí tó dà tán bá kọ́ra sí manhaj pé àjẹpọ̀ ah, kan wọ̀ báyìí lórí àwọn ilé ìtẹ̀sìn sọ ọmọ náà báwa so àwọn ilé ìtẹ̀sìn sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà àgbá nítorí nǹkan yẹn nítorí ìbẹ̀rù pé káwọn bá ronú lọ bẹ́ẹ̀ ẹ̀yìn mẹ́ta nígbà tó máa so abẹ́lẹ́ wọn bá nítorí àsìkò kí ó ṣe àlékún àgbóyé sínú fún wa kó ṣàkóyé fún àgbóyé ẹ̀sìn fún wa kó jẹ́ kí á gbàgbóyé ẹ̀sìn ọlọ́run ọba jẹ́ bí ọlọ́run ọba jẹ́ kí á gbàgbóyé ẹ̀kọ́ sì dékalẹ̀ ọ̀nà lórí ẹ̀sìn nígbà tó kú kó lè san wá lẹ́sìn ọ̀dọ́jọ́ gbọdọ̀ pé yáàmà abẹ́rẹ́ ọba ilé tí a ṣe yìí kó fi sínú mizanu hasanat wa kó sínú iṣẹ́ rẹ̀ wa òfin iṣẹ́ rẹ̀ wa kó lè ṣe ní ti yóò jẹ́ ti ọlọ́run ọba nìkan kó jẹ́ kí èròǹgbà wa kó mọ́ fún ọlọ́run ọba nìkan kó nítorí ìyá nítorí nǹkan mìíràn àti àbákan náà ní àkíyèsí nípa yìí tó bá kígbà tí àbátútí ń rí ààyè àti àbátútí ń rí àwọn àkíyèsí inṣàlá ta'ala àtùmọ̀ jẹ́ kí ọmọdé ìṣìgbọ̀ gbogbo wa láti máa yàn nana gbogbo ẹ̀rẹ́ ọ̀kan pẹ̀lú ẹ̀rọ bí a ti yanjú ilé ìbàjẹ́ náà kí ọlọ́ba fi ọmọ ṣe dúkó jogún àgbóyè súnà fún wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka